alhamdulillah wa salatu wa salamu ala rasulillah wa ala alihi wa sahbihi wa man wala assalamu alaikum wa rahmatullahi wa barakatuh ah, ẹjọ́ àwa tí a ti ń fọ́lò àwọn kíláàsìsì yìí lọ fún ẹjẹ́ tí ilẹ̀kùn a ní láti ṣe àwọn iṣẹ́ díẹ̀ díẹ̀ ṣẹ̀rí hadith àwọn èèyàn tí wọ́n máa ń gbọ́ tán sì máa ń kọ ìran bíi ìran mẹ́ta ni bí n kọ́rọ̀ ànábì sallallahu alaihi wasallam ni àwọn kan wà tó ṣe wípé wọn ó gbọ́ nǹkan tí ó wúlò fún wọn bẹ́ẹ̀ láti fi tẹ̀sẹ̀ wọn orí orí ni wọ́n wà àwọn kan wà tó ṣe wípé àwọn àwọn ó lò ó sẹ́kọ́ndì fún ìmọ̀ míì ni that is àwọn tó ju lẹ́gùn táwọn tó ṣe pé àwọn gbọ́ wọ́n fẹ́ bìtẹ̀ sí lọ àwọn ó mọ̀ pé àwọn wọ́n bá dé lẹ́kùn pé tí wọ́n bá ń sọ ń pa àwọn mùsọ̀lá hàtò dọ̀ín sahih mursal àwọn ọmọ nǹkan wí ṣẹ́gbọ́n mi àmọ́ àwọn fẹ́ lò sẹ́kọ́ndì fún ìmọ̀ mi ni pé bọ́yá tó ń bá fẹ́ ní ìfúnfẹ́ ìfàkè fíkè lòún bẹ́ẹ̀ àbí àkídà ẹ́ àbí ulumul Qur'an àbí sharia àbí usul fiqh bí pé àwọn kìíní yóò máa jáde ń bẹ àwọn yẹn àpá làwọn tọ̀ then ẹlẹ́ẹ̀kẹta lèèyàn tó ṣe wípé òun náà tún fẹ́ kó ṣe pé táwọn oníhàdíìsì bá ń discourse òun ó gbọ́ iye kọjá kó fẹ́ẹ́ secondary ẹ́ òun ó gbọ́ ọmọ kan sínú wọ̀nyí òun ó sì lè wádìí nǹkan kan bá ń sọ fẹ́ẹ́ tó bá fẹ́ ṣẹlẹ̀ kẹta yìí gbígbọ́ nìkan ò ṣe o ní ògbọ́dọ̀ kan yẹn o gbígbọ́ nìkan ò ṣe o èèyàn náà gbọ́dọ̀ ṣe fúnra ẹ̀ what do I mean how do I mean òun ni wípé lẹ́yìn ìgbà tó bá gbọ́ tán òun náà wà á dì fúnra ẹ̀ á ṣe tàbí ìdí máa gbọ́ á máa kà ṣẹ́gbọ́n mi yé mm-hmm. tọ́ àǹdógbò ẹni ṣe pẹ̀lú capacity náà gbogbo tí a bá ṣe mẹ́tẹ̀ẹ̀ta alàfẹ́ lèyàn wa. sọ áńdá kò sì ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ níjòkó àwọn onye àwọn yẹn máa ń pọ̀ gan-an ṣùgbọ́n àwọn èèyàn tó ń dùn ẹ̀rọ àdìsí ni wọ́n máa ń kéré ìgbà tí amáṣù fẹ́ sọ amáṣù ní àwọn oníhàdísà tẹ̀lé wọn dàbí ẹyin tí tìmsá ẹyin tó you understand meaning that tó mi ń bẹ̀ ni pé àwọn tó máa ń jòkúta àwọn ní hadith àwọn tí wọ́n dá àkọ́ ní hadith ni wọ́n lè fún wọn kiri ẹ̀ kẹ́rí zòrí náà ti sọ wípé ìmọ̀ hadith o ilmun zakar ìmọ̀ akọ ni akọ kìí sì máa bọ̀ yòhébùhù zùkúrù rìjà àwọn tábàjá kọ nínú àwọn ọkùnrin náà ọkùnrin náà gbogbo yẹn tàwọn ajá dùkú ẹni tó bá já kọ́ nínú àwọn ọkùnrin yóò fẹ́ràn ẹ̀ àwọn tó bá sì já bo nínú àwọn ọkùnrin sọmọ pé ẹ̀sìn ọdún wíwá wọn so irú àwọn kan tá a fẹ́ máa discuss ní ti tẹ́ni tó bá ṣe pé àwọn kan tá a bá ń sọ ń bá ń gbọ́ yé ó sì wù pé kóun náà ṣe yóò ní ìdíkàwá náà kà fúnra wa ìdí gbígbọ́ nìkan ni àdéhùn jẹ́ mi sọ mo fi pín ọgbọ̀n mi yé téèyàn bá ń gbọ́ ọ̀rọ̀ ànábì sọlá sọlá ó kà lóko lórí tiẹ̀ náà mú bẹ tọ àmọ́ téèyàn bá fẹ́ jẹ níbẹ̀ lóde téèyàn ò bá ti méèkì personal effort ti téèyàn ń bẹ èèyàn gbọ́dọ̀ blame ẹyìn kankan o kò ní ṣe pẹ̀lú nọ́mbà of year téèyàn fi gbọ́ o ọgbọ́n mi kò lè rí ah, bí a kọ́dà gan láti twenty years láti ń dòkúta àwọn ládìsì kò sọ pé ìgbọ́dọ̀ ládìsì tí ò bá ti make personal effort ti tẹ̀ o ìyọ́kà máa gbọ́ náà ni àǹtí ẹ̀ bá ti ń gbọ́ sẹ́mọ̀ wípé kìí ṣe nǹkan tá à ń lò ní ojúmọ́ àwọn ọkọ̀ yẹn ẹ̀ kò dé rajà kò ṣe tajà kò ṣe ti pátúwà ẹ̀ bẹ́ẹ̀ bá hárì jáàlù five hundred tán bá bí nílẹ̀ jáàlù àlá tí ò bá ti mọ́ kó máa náà nù ṣùgbọ́n tọ́lọ́run bá wá kẹ́yìn àtúnṣe pé kùránì yéèyàn pékè yéèyàn téèyàn bá mọ̀ ọkùn ẹni tí ó mọ̀ yóò kéré tọ́dúbà tí mo fi ń sọ ni pé tí n bá sọ kó mọ́ dàbí pé yóò dàbí jàǹbá àwọn èèyàn máa ń mèkì effort wọ̀ fún máa ń wèé ń wèé put up effort tó láti fi compliment àdìsí ògbà bẹ́ẹ̀ ògbà bẹ́ẹ̀.

ọ̀rọ̀ mọ̀kọ́tì là ń sọ ẹ̀yọ́ ìpín last week a sọ ọ̀nà wo ní ọmọ fi mọ ìǹkẹ̀tọ́ àbí mo lè sọ fún yín pé àwọn oní hadithi ní dẹ́kọ̀ gan tó máa gbé ìbá ní dẹ́kọ̀ dẹ́kọ̀ ni pé fẹ́ràn pé èèyàn wà ó wà ó ó lóyìnbó ká pé lágbájá pay attention to details ó extremely accurate every small thing kò ní filẹ̀ kò ní sọ nǹkan tó sọ pé àkótó pélé mo sọ fún ìpé tábà tí ń sọ̀rọ̀ ìkẹtọ́ àti ìsìsọ́lù wọn mọ̀ sọ̀rọ̀ ń pa pín ìdọ̀rọ̀ lẹ́kọ́ lẹ́sàmà so now tẹ́bá dẹ̀ rántí náà kọ́ mo sọ fún yín pé nígbà míì ìjọ ń bẹ tó pé tó bá rí ìsìnà Dubai torí pé wọ́n ti mọ àwọn sàbí ìlú ọmọ àwọn sàbí wọ́n mọ̀ ní tó ń kálukú gbé sọ́bátìrí pé àá ah, bóò ni tàbí tó ṣe wípé sáàmù ni olùgbèsè ayé rẹ̀ ní wọ́n gbà nídìí wọ́n lọ sàábé mítrọ̀ sẹ́sà gbọ́kọ́ nígbà red flag ní ti no no no something must be there sókè àwọn òkan lọ́pọ̀ ní islam nìkan ìmọ̀ tó wà lábẹ́ ìmọ̀ wọn pọ̀ kọjá ní ti islam dùn ún gbé jáde lọ kìí ṣe bẹ́ẹ̀ sọ́kẹ́ bẹ́ẹ̀ ni bíi ọ̀yá kọ ìsúná bìí yẹn wọn ní ìsìn báyìí ìjọba ṣe by now mo expect say by now àwa náà ti gbọ́dọ̀ mọ study ìsúná bìí fúnra wọn but I don't think we do it. mi ò sọ pé bóyá ẹni tí ìgbà ní capacity rẹ kò ṣe o bẹ́ẹ̀ nígbà tí bá ti pé bá ti ń kéwú bọ̀ ti pẹ́ tí ó dẹ̀ ní kàmí ìtòkẹ́ ṣe ju kéwú lọ kó má jẹ́ kí táìmù tó ń wọ́n lò pọ̀ kọjá kókó pọ̀ lọ tó bá ti pọ̀ yóò kàn máa sọ pé ah, ẹ ọdún mẹ́wàá ní kíní kankan ní kíní kankan ó ní di personal effort ẹ bọ̀ fún kálukú ni kó di ta kó di fine kí ló fẹ́ fi ṣe tó ẹ bá alhamdulillah bá a ṣe wà ń jòkó yìí ní ti báyìí májídù zikiri làwà yìí pé ìlòkó bí sáfẹ́ wọn ti ọ̀rọ̀ ọlọ ọ̀dọ́ náà bá a ṣe wà yìí pẹ̀lú àdéhùn ànábì pẹ̀lú ọ̀dọ́ àmì sọ̀tẹ́lá ọ̀sán ó wà mẹ́tẹ̀ẹ̀tọ̀ àwọn mọ̀láyìí káwọn mọ̀ wá rúdùkọ̀ yìí kàkiri wọ́n sì mọ̀ sàdá fún pé èèyàn wà ní ilé ìsìnkú wa làfẹ́ hmm? tọ́ but èèyàn wà ọ́là àfẹ́ ìpé yóò wà lìjánná kò sọ pé yóò jó ní mímọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni o tọ̀ náà ẹ̀sọ́ bá gba alhamdulillah pé ní táìmù ní ìgbà táwọn èèyàn ń fi táìmù wọn ṣe nǹkan mi ìjòkó tèmi wà ní kébi wà ní gíní màjálẹ́sọ̀ zik kó tó gbogbo tán bá ń wí bẹ̀ fọmọ gbọ́yé fún pa àwọn màláíkà náà ó kèmí náà mọ́ wọn ó tó yàn lórí ọ̀kan mi kò bùyàn kù ìkejì ó ní pé kí n fa ah, alhamdulillah nínú àwọn ọmọ tó wà tọ́lọ́wọ́n bá sí fún mi èmi ní mẹ́ìlù sí àrọ̀bíyà àbí èmi ní mẹ́ìlù sí fẹ́fẹ́ àbí mo ní mẹ́ìlù sí ìṣúrù lọ́lọ́fẹ́fẹ́ àbí mo ní mẹ́ìlù sí ulumul Qur'an àbí mo ní mẹ́ìlù sí hadith náà fúnra rẹ̀ àmọ́ tẹ́lifẹ́ ṣe òun ni wípé mo fẹ́ nǹkan wí ń bẹ̀ láwọn tàbí lọ́sàn tó ń bẹ̀ tí wọ́n bá ti dákọ̀ ẹ̀ máàmù mo kàn fẹ́ẹ́ ṣe hídmà ìmàmí ni lẹ́bù kan lẹ́bù kẹta ọ̀nà mi pé èmi fẹ́ ma hadíìsì gẹ́gẹ́ báwọn oní hadíìsì ṣe ń sọ ìyẹn ní di extra effort o àmọ́ tọ́lọ̀ ń bá fi lè kẹ́yìn tí èèyàn bá jẹ́ ìtẹ̀ tán èèyàn ò ní èèyàn kò sí nǹkan tó wúyàn jù lọ so àwọn orú àwọn kan tá à ń discuss yìí ìlú tẹ́yìn ó ti gbọ́dọ̀ máa fọ́ọ̀mù málákà ni o málákà ìmọ̀ àdéhùn especially ló nkẹtọ and by now fáwọn tó bá ìtàn bá ń aspire kan wà ní kàtígórì ẹlẹ́ẹ̀kejì mẹ́lẹ̀kẹta a máa dákọ̀ àwọn tíra kan tí èyí ti pé a kàn gbọ́dọ̀ máa gbọ́ nìkan a gbọ́dọ̀ máa kà á tá a sì máa béèrè question bẹ́ẹ̀. a gbọ́dọ̀ máa gbọ́ a gbọ́dọ̀ máa kà no by now mo expect by tíra mẹ́ta hmm? tíra mẹ́ta fáwọn ìta ti ń dákọ̀ a gbọ́dọ̀ wá jami utahsil li ahkami àbí fi ahkami al-marati lẹ́nu tó ṣe العلاء صلاح الدين العلاء yóò sọ papọ̀ mọ́ gbogbo ọ̀rọ̀ mọ́rúsálù nkọ́tẹ́ mọ́ọ́dọ́lù then kí ló ṣẹlẹ̀ ẹni tó sọ fún ṣe dáadáa fún náà láti láti ọkọ̀ so ìyẹn then tẹ́tẹ́ bá wá kà yẹn tán ẹ wà ní láti ka almarosil ti abidawud abidawud sọ ibùsùn náà hmm. mo ń tò wọ́n bí wọ́n ti wà lẹ́yìn pé ẹ lọ sókè sàfihàn mo ti dákọ̀ àlàyé bí àwọn táwọn jẹ́ ìrọ̀ ọ̀rọ̀ àwọn kéwì tẹ́mí àlòmí Hmm? shafi'il mazhab lòun náà àfọ́ ní hadith ni wọ́n sọ àwọn tíra tó ní àwọn tíra yìí tó ṣe ká sọ pé òun òun sọ ma aláìsí gba àwọn tíra tí ó wá so téèyàn bá ti fẹ́ bẹ̀rẹ̀ ìmọ̀ hadith ẹni tó bá wá lẹ́yìn lè kọ̀kọ́ ká kó fi lè prepare exam fún yàn téèyàn bá fẹ́ kẹ́ tó wà ní iwájú torí ó lè lè bọ̀tọ̀ òun ti yẹ kó rọ́ kéèyàn tó débẹ̀ so now téèyàn bá kàlà aláìsí èèyàn ka almarasi Abi Dawud Abi Dawud tó ṣe súnà Abi Dawud náà ló ṣe almarasi tọ hmm? lẹ́yìn rẹ̀ èèyàn wà ka almarasi ibn Abi Hatim kí ni táwọn ṣe fún òun ni pé gbogbo àwọn ahadi àbáwọn ruwaat àwọn ruwaat tó ṣe wípé àwọn kàkà ti yanjú pé kódà tó bá wò pé alágbájá àti lágbájá ó súnmọ́ kan bára wọn bọ̀ táwọn náà pé àpò pé ìlú wọn yàtọ̀ àbí torí àwọn nǹkan bí táwọn tó ń gbá náà wọ́n sọ pé lágbájá àti lágbájá mọ́rùsàlì pé dàbí tó bá láti di lágbájá lọ lágbájá ó kọ́mọ̀ dáadáa o àwọn mọ́rùsàlì táwọn ìpẹ̀lú mọ́rùsàlì pé dàbí mọ̀ nǹkan tẹ̀ ẹ̀wọ̀n kì í ṣe mọ́rùsàlì pé ó jẹ́ tábìí ọ dàtí ìtumọ̀ sáńgbè pẹ̀lú àwọn tíra yẹn pé mọ́sálù gbé lámú yudrik lágbájá àbí lámú yẹsùmá nínú àbí làbíyẹ́lùkọ̀ so tẹ́yìn bá ti ka gba àwọn eléyìn èyí ó ti ní málákà kan tó pé bàí sáà tó bá padà mí ìtàdí tó pa bọ̀ wọ́n lágbájá ò bá lágbájá àdẹ̀sú lè bá lágbájá ní ìsàmà sọ pé ní pé ẹ̀ka nìkan pé tọ̀ lágbájá ò kí wọ́n gbé pé Abu Ubaida Abu Ubaida jẹ́ ọmọ Abdullahi bin Mas'ud ọmọ rẹ̀ ọmọ abúlé masoud ṣùgbọ́n nígbà tí wọ́n tí abúlé masoud bàbá rẹ̀ kú ọmọ kékeré nù hmm? ọmọ kékeré nù ó kọ rẹ̀ gángan ó kọ àbúrò bẹ́ẹ̀ dá àkójọ wọn tí masoud yẹn ni amir bọ̀kí ló bá tí masoud ti sọ ní àbúrò bẹ́ẹ̀ dá àbúrò bẹ́ẹ̀ dá kàkọ́kọ́ fàájì àgbà kí ló kọ rẹ̀ kí ló kọ àbúrò bẹ́ẹ̀ dá gbẹ̀gbẹ̀ àwúbẹ̀rẹ̀ tó jẹ̀rọ kí ló kọ̀ ẹ̀rọ amir bónú kíni amir ló kọjá bónú kíni bónú abdullah bónú jẹ̀rọ abu ubeda kọjá sẹ́wọ̀n kábù ubeda bẹ́ẹ̀ náà sàádé tó kọ́kọ́ kú àsìkò umar ló kú òun náà kú láti tọ̀hún tọ̀hún tó pa àwọn èèyàn láti fi seventeen hijriya kálánìkò tó làbá fún ní ten ìjìrí àbí ah, eleven àwòbáfẹ́ sábà kàmùkánì àbáfẹ́ jẹ̀bi thirteen or twelve hàn so sábà fún pẹ́ẹ́nì sábà fún ní seventeen ìjìrí àbí ah, eighteen ìjìrí ah. ìtumọ̀ ẹ̀ ní wípé five years or six years into khilafa Umar Umar dẹ̀ lọ́dún mélòó ọdún mẹ́wàá hmm? ọdún mẹ́wàá ni wọ́n kọ́tọ́ bùrọ̀ kò ṣe so now àbúrò bẹ́ẹ̀ dà kú lásìkò wọn tàbí túmọ̀ tó kú gan àbú ìbẹ́dà sí kíni ó ti kú so ìtumọ̀ ẹ̀ ni pé tí mo bá sọ fún yín pé tàbí tá a bá ń wo gan pé ṣé ó bá ó mọ̀ àbí kò bá ó mọ̀ ẹ irú ìfà ìdùnnú fẹ́lẹ̀ náà ti bá tàbí ńgbà tí ó mọ̀ rò kù kò ju bí ọdún mẹ́fà àbọ̀dún méjì fẹ́wọ́ bí nígbà tí ó mọ̀ rò kù kò ju bí ọdún mẹ́fà àbí méje lọ ṣé tíwẹ̀ ẹni yẹn mo sọ fún mi sọ fún yìí mo fẹ́ kẹ́ nǹkan náà kan ṣiṣẹ́ díẹ̀ ìgbà tí ó má rò ó kú sáyẹ́dì mo sọ yìí bò jùlọ ọdún mélòó alọ́ ta ní ọdún mẹ́fà ọdún méje lọ so àmú ń gbà àwọn àdìsẹ̀ kan lọ́dọ̀ ọmọ ní éjì yẹn ó lò gbọ́ kótópà ọmọ so madina wọn sì jọba tí a bá rí irú àdìsẹ̀ wà fún òbẹ́dà yẹn lọ́dọ̀ àdìsẹ̀ àdìsẹ̀ lọ́dọ̀ àbúrò òbẹ́dà kí la lè fi fọ́ọ̀tẹ̀ pé mo kọ́ sí ní ọ̀dẹ̀ ẹ bá fi kọ̀ọ̀kan méjì pé pẹ̀lú information tí mo fún yín wípé sáyẹ́sì sáyé ó kú bí ọdún méje ọdún méje ló wà àbọ̀dún mẹ́fà àbọ̀dún méje ló wà nígbà tí wọ́n rò kú tọ̀ náà tá a bá rí irú rẹ̀ tá a kà nínú ìsìnàdù kan tọ́ a tó sáyẹ́sì sáyé gbà ní sọ́dọ̀ àbẹ́ òbẹ́ ilá kí la lè fi fọ́ọ̀tẹ̀ pé náà mo kọ́ sí ní òjò kí ni business méjì tabari kò bá ok kíláàsì ìpàdé sí kò bá ọ̀yá pẹ̀lú information tó yìí ẹ́ inú àti ó bá àti ó bá ẹ̀já sí méjì tabari tó bá tabari sí lera di ìsàlẹ̀ tó sáyé lọ́la àti òbẹ̀dá tabari fẹ́ kọ́ tẹ̀fà náà fún kọ́tì ní ọjẹ́ pẹ̀lú ẹnu information tí mo fún yín yìí wípé sẹ́yìn tó sáyé fúnra gbọ̀tẹ́lì fẹ́ ìfúnra ẹ̀ ó sọ pé òun ò ìgbàbá ìwọ́n bí òun ẹ̀fàṣẹ́ jẹ́ kí n gẹ́ẹ̀tì kí n tẹ̀kan fún yí ní nǹkan tó ń fa rẹ̀ wí kí má fi ṣe mistake hmm? information yẹn kẹ lo information tẹ̀lé tẹ̀ lọ lórí information náà pé sàyẹ̀dù sáyẹ̀dì sọ pé ká ní bóyá wà ní ọmọdún mẹ́fà àbí méje ni ọmọ rò àbí mo dẹ̀ sọ fún pé ọmọ lo ọdún mẹ́wàá ní kìláàfà tá a bá lọ lórí pé ọdún mẹ́fà ló wá nígbà tó kù mọ́jì bá bó o pẹ̀lú information tí mo fún yìí àti mo ti fún tẹ́lẹ̀ kọ̀rọ̀ ọ̀tọ̀ òun nígbà láwọn òwe làkú bó mo ẹta ọ̀nà méjì mo lè establish pé àdíìsì sàyẹ́ mo sáyé bọ́nà àbí òkúgbé dàpọ̀ mọ̀ kọ́tẹ̀ ẹ́ ọ̀kọ́ sílẹ̀ la fún pé mọ̀ kọ́tẹ̀ náà ẹ̀ẹ́dẹ̀ẹ́gbọ́n náà sọ ní ṣẹ́ ẹ̀mọ̀ ọ̀dà mo ní tàbá sọ pé ọdún mẹ́fà ni ó wà nígbà tí ó máa rò kú àbí àbálọ́dún méjì ló wà nígbà tí ó máa rò kú tá a bá fẹ́ sọ ok ọya náà ọdún wo ni ó máa rò kú ní ìjìríyá ẹ̀ka kúlẹ̀tẹ̀ pẹ̀lú ẹ̀yìn ọ̀nà bẹ bá ti bẹ bá kàkúlé tẹ̀sà sọ bẹ̀sẹ̀ aláìsí bẹ ọya ẹ́ 20 eh 23 yẹn lábápẹ̀ 23 ìjìríyà lórí pé ìgbàwó lànàbì yìí kú nìyẹn kí ìgbàwó lábí ìwé sí ok ìgbà tánà bí ikú ní ìjìríà ọdún mélòó ni ọdún wo ni ten ah àbí ọ̀yá twenty two àbí twenty two ní mọ́rùkú àbí masha So, ẹ̀kọ́ mọ́rùkú fún twenty two tí sáyẹ̀ sáyẹ̀ wà lọ́mọ ọdún mẹ́fà ẹ́ kí ni ìgbà tí éèjì nígbà tí ọ̀rẹ́ mi máa ìgbà owó bí sáyẹn sọ ìgbà wọn. ó ní ó mọ̀rù kún twenty two àbí òun jọ mọ àbí no ó dà fúnkẹ́ ti sọ gan ni wípé bó ti sọ nìyí kankan náà ni ó ní ó ku ọdún mẹ́fà tí kìláàfà ó mọ̀rù kù. Hmm? ìlàpọ̀ Umar ó kù ọdún mẹ́fà ni wọ́n bí òun. àbí tó mìíràn wípé òun bá Umar pé ọmọ ọdún mẹ́fà lòun wá àbí nígbàtí ọmọ ọdún mẹ́rin ni ó jẹ báwọn àbí tọ̀bá ẹ̀kọ́ káàkọ́ ọdún mẹ́fà ní ẹ̀kásọ̀ ká hmm, lọ́dún mẹ́fà lọ pé tàbí pé ó kù ọdún mélòó báwọn tí ó mọ́rún ti kú hmm? ápù dàbí sí ọ̀sọ̀ pé tó ń bá wà lọ́mọ ọdún mẹ́fà nígbà tí ó mọ́rún kú tó bá jẹ́ 22 tàbáyọ 6 kóònù 22 16 àrí ẹmú yẹn káfí ẹni tán bí ní 16 ìjìríyà àbí ìgbà ó làbó òbẹ́dà kú pẹ̀lú mọ̀ yẹn sọ fún yìí 17 àbí 18 tọ̀ ó nà mọ̀ wá àbí so now sábà bí òun ní 16 sábà ògbéra fún 17 sọ́dún kan ní ó gbọ́rọ̀ lọ ṣe ọ̀nà ìfẹ́ so na gbogbo kí ní ìlànà ní àdínkù mọ́ kí ní ẹ̀sìnkó nǹkan wo ìsinmi lásán pé wọ́n ní ọdún àpò èèyàn ńláńlá àṣẹ́lú ah, ìsọ́yí wá gbẹ́rẹ́ ń wo ọ̀ bá àrọ́ kó lọ lè jó mọ́ yóò mọ́ sọ aláwọ̀ ẹ̀lẹ́ ẹ̀sàbí pé ìkùn tá a bá kọ́ òfin ìtàbáwò màrífà tó sàárẹ̀ ìgbà tí wọ́n bí ẹni yìí àti ìgbà tí wọ́n bí ẹni tó lóun gbà ẹgbà tí ẹni tí ó bá lọ́rọ̀ ẹ̀kú éjì rẹ̀ ò gbé ogbọ̀ ọdún kan ò gbé ọ̀kan reason yàrá àkọ́tẹ́ ti establish pé nǹkan tọ́rọ tí éjì ẹ bá wá gbé kò gbé náà kí ni reason kejì rẹ̀ ti establish nǹkan tọ́rọ ẹ́ kílẹ̀ gbé ẹ́ kílẹ̀ gbé lè kọ́ ẹ̀ ọ̀yà yẹn báwo la fẹ́ ẹ̀sọ́ pẹ̀lú background tẹ̀sí mà ẹ ṣàlàyé tó bá pé lè kọ́ ọ̀yìn ò súnmọ́ kó ṣẹlẹ̀. ibo lẹ́sẹ̀ establish ẹ̀ ẹni di information kan tó wà lábẹ́ ẹ̀ ó lè ní information ẹ̀ fún yín. o mọ̀ kọ́ àbúbẹ̀rẹ̀ là ń sọ nísìn sáyẹ́nù sáyẹ́nù tàbí ibo ni tàbí ìlú wo ni sáyẹ́nù sáyẹ́nù sàábẹ̀ ibo ni àbúbẹ̀rẹ̀ Sham. Ah, àtàsìkò àbúbákìrì làbúbẹ́rẹ̀ àti wà ní sham tọ́ sábàbísà ìmùsà ìmọ̀ dínà ìmù tí ẹjẹ bá jẹ́ sí ìfipò náà ti pàdé tí ó fi lọ́pàá ìsà lọ́dọ̀ rẹ̀ pé gbogbo ó márùn gan tó bá gan ọdún mẹ́fà ló wà sẹ́yẹ̀ wà sáàmù ọdún mẹ́fà lọ sáàmù ni ẹ́ tó kìí ṣe kìí ṣe mẹ́tìmá kìí ṣe pé ẹ̀sàn gbọ́sàn gbogbo àwọn kíni lẹ́gbọ́dọ̀ mọ̀ ìgbọ́dọ̀ tó wọ́n pé sẹ́sù fáyìí tàbí ibo ni jẹ́gẹ̀rẹ̀ gbọ́dọ̀ ah, tàbí àgbà àpọ̀nyẹ́mọ̀dánìkọ́ ah, tàbí ibo ni ẹgbọ́dọ̀ mọ̀ ókè sàábẹ̀ ibo ni lágbájá lẹ́gbàtí ọkùnrin tẹ̀ kankan kò ní mẹ́kì sẹ́ẹ̀sì rárá pé náà tí má bí pẹ́tọ̀ ẹsọ reasons méjì tó ṣe pé táà bá tẹ̀ rí ẹni ìsinà kankan lọ́dọ̀ sẹ́ẹ̀sì mùsẹ́yí lọ́dọ̀ àbúrò bẹ́dà pé láíláí mọ́sálì ní òjò pé gọ́sùkú wáyé níṣẹ́ alákọ̀ọ́kọ́ ò ní gbé tó gbé níṣẹ́ kan mà kókè fẹ́kù sáyù bá ọmọ rà ní pẹ̀lú ọ̀rọ̀ ara rẹ̀ ọmọdún mélòó wa that information was very important to me pẹ̀lú ọ̀rọ̀ ara rẹ̀ ọmọdún mélòó wa lọ́mọdún mẹ́fà ok ẹni tó wà lọ́mọdún mẹ́fà nígbà tí Umaru bá kú Abu Ubeda kú sáwájú Umaru ẹ́ Abu beda kú ní 18 Umaru kú ní 22 ọdún mélòó nù ọdún so ẹni tó bá ti kú bí four years before kí Umaru tó kú sọfún ìgbà tí Umaru tó wá kú ọdún mẹ́fà lọ́wọ́ ọdún mélòó ni ó wà ọdún méjì so mo lè fi tàrí fi ma Adamul Idrak ọ̀kanu tí má sì yẹn tán mo tó wà lè lẹ́nìí kẹsẹ́ pé nígbà ọdún mẹ́jọ ló wà sáà éjìgbé ṣé ìlú kan ni wọ́n jọ wà ah, ìlú kan fáwọn ibo làwọn òwe dàgbé Sham ibo ni ó ọ̀sẹ̀ lùsáyíwá Madina pé ah fún olè pàdé so tí ó bá tẹ̀ meet ìdíraf tó bá tó bá qualify the draft kò ní qualify the lè kọ́ tó wọ́n sọ pé kìí ṣe ní sábà ń kọ́ nígbà ìlú kan náà tó láti di o ìbè kí ni mọ̀kọ́dé almọ̀kọ́dé ìwà àdíṣù lẹ́bi sákọ̀tà eléyìn lásán definition ni o kò ṣe nǹkan ká fún yàn bí ìsinábì ó lé ní kankan ṣe ó kà á náà ni ṣùgbọ́n tẹ bá fẹ́ràn pé kó ju adùn ẹ máa kà ẹ̀ sì máa nóòtù àwọn sálíbákà ẹ̀ sì nígbàgbé ẹ̀ sì máa líǹkì ẹ̀ pé ah kòrẹ́gbẹ́ yìí sọ̀pá ṣé èèyàn bá fi lè bá wùfẹ́ ifá pẹ̀lú ẹ̀kọ́ balagbaya ṣé ìbá fi bábá yìí pẹ̀lú balagbaya gbogbo ẹ̀lẹ́kùn mẹ́tẹ́ tó bá ah, ó wà náà tó àtúnṣọ fún yẹn ibà ń ṣe mẹ́nu tọ́ba ti lè ní ìsìlẹ̀ lásán wọ́n ti gbé àgbà á lóko kò pọ́sibú kìí ṣe déètì nìkan tí wọ́n bá dá tọ́ba dára kọ tàbí ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́ onímọ̀sọ́ọ̀dì fún fi ní ìgbìní ẹ̀fẹ́ ẹni tó bá ṣe pé kó kàlùkù túnṣe tó ń bá fẹ́ ṣe mẹ́ ṣe pé alhamdulillah mo wà ní mọ̀jálìsò zikr masha Allah khair ah ok mo gbọ́ àwọn mùsàlàhátà àwọn oníhadis yóò wúlò fún mi bí ìmọ̀ sí ìmìnà bẹ́ṣù because yóò fọ́dà ẹni tó bá Qur'an bàtà ìtẹ́bà tí ń sọ àwọn kìrọ̀ art of service nínú kátàwà ń kìrọ́ àtàlà ń kan ìwáyà tani tani ìwáyà àbí hafsi bónú kíni bónú suleiman àbí àbí then am kíni haf and asim àbí asim and bónú àbí najud so máa bí yí pé haf àfáà gbòòrò máa bí pé náà kọ̀rọ̀ à méjèèje tá à ń sọ wa sọ lú mélòó ló jẹ́ ti kú mélòó ló jẹ́ Basra mélòó ló jẹ́ ti Maka mélòó ló Madina, ti Madina mélòó ló jẹ́ ti sa àméjèèjì ìlú mẹ́rin sáfún Basra Kufa ẹ̀ Sham Madina Taa Bamu Basra ati Kufa kéèjì kó kẹ̀rá àbí ọyẹ ẹja máa kà wọ́n mo kàn fẹ́ fi fún yín kẹ́kí ma ní tí hadith and Asim Hafs ibn Sulaiman and Asim àwọn méjèèjì kufa Kúfà làwọn méjèèjì tẹ́gbọ́n mi àfáà Kúfà la méjèèjì ó ń gbé kìrọ́ àtàǹkà kìrọ́ àwọn ará Kúfà ló gbalẹ̀ yìí tọ ọ̀dọ́ sàádé ni wọ́n wá sọ̀rí re si Abu Abdurrahman as-Sulami hmm? àbábà wọn sílà mìíràn kọ́ o tàbí ibòlò náà tàbí kúfà ẹ́n tọ́ òun wá gbà wá lọ́dọ̀ alìbùn àbẹ̀tọ́lì ó gbà wá lọ́dọ̀ Osman bin ó gbà wá lọ́dọ̀ Zaid àwọn àgbà tí kìrọ́ à ní ti hafi àwọn náà tó ní gíní wọn ní wọ́n ní islam ẹ́ kílẹ̀bí káàbù báyìí bọ́nà káàbù tẹ̀ kìí káàbù báyìí bọ́nà káàbù tẹ̀ ọbáyìí bọ́nà káàbù zaid bọ́nà sáàbì ali bọ́nà àbì tọ́lì àti osman bọ́nà afán àwọn sàbí mẹ́rin báyìí ni àbábọ̀rán fúlàní tó gbà fúlàní lọ́dọ̀ wọn tọ̀tọ̀ àbámọ̀ bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ kí ẹwọ́ bí kí ní ẹ̀ṣẹ̀ wúlò tí mo bá bí yín pé náà mẹ́rin tí mo dákọ̀ yìí kò bá yìí gbọ́nà ká zaid gbọ́nà sáábì ọ̀sán gbọ́nà afán àti alifun àbí ìtọ́lì àwọn wọ̀nyí ẹmọ gbọ́ mẹ́rin wọn kò bá yìí gbọ́nà ká zaid gbọ́nà sáábì ọ̀sán gbọ́nà afán alifun àbí ìtọ́lì sáábì ibu lẹ́nu kọ̀ọ̀kan ọ̀yẹ̀já mu kò bá yìí gbọ́nà ká Madina, inshallah. sàábì madina ló bá ìbùn ká ẹ́ eh? sàábì madina ló kí ni bá ìbùn then muhajiru ni àbí ansori muhajiru ni àbí ansori ansori nínú àwọn olówó na kan olówó náà tó lówó náà ansori tẹ́ẹ̀dẹ̀ mọ́sálùgbà àwọn tí wọ́n yìí nìsí ibi àdíjì náà wọ́n ti sẹ́ńtọ́ pé báyìí bọ́ká bàjẹ́ àǹsọ́rí sí ẹ̀kọ́ tó lọ́yìn ìsìnmọ́ àdìsọ́ ó dùn mọ̀gbá àǹsọ́rí ni wà ẹ máa gbọ́ kí kàfún kí sọ ẹ máa bọ̀ tẹ́fà tí lè tẹ̀ ní máa tẹ̀ ń wí níjọ́ tí Abu Musa Al-Ash'ari tó lọ kí Umar tó ṣe ìsìnzá lẹ́ẹ̀mẹ́ta àbí àdìsí kọ́lá tó ń tún mi tí Umar lò gbọ́ tó kú tí Umar lò gbọ́ ah, ibo ni Abdullahi kọ́nà ah, kọ́ eh? ìbòlò tí ó lè yẹn wà á mú ẹni tó gbọ́ wá tí àbúrúsáláṣàrí ti ń gbá ìbòlò lọ ó lọ sí ìjòkó àwọn wo ìjòkó àwọn àǹsọ́ nígbà bí àìrí nígbà tó níbi ìjòkó àǹsọ́ tó fẹ́ dákùn ta ló gbọ́ báyìí ta ló sọ̀rọ̀ bá ìjòkó àìkó ta ọmọ kékeré ní wa gan láàrán ta ló rán àbúsà ìlú kòdìrí so from that case sọ ẹ́nà pé òbáyì àbúsà ìlú kòdìrí gbogbo àwọn àǹsọ́rí ni wọ́n gbogbo ẹgbẹ́ àbúsà láti àríjà àṣọ àǹsọ́rí

so Ubay ibn Ka'b Madani Ansari ah, Zayd ibn Thabit Thabit ibn eh eh Madina ẹ fún mi lẹ́rìí pé Madina Madina ni o but ẹ sọ kí ní kàtẹ́ ìnùká Madina Zayd ibn Thabit eh ẹ kàn sọ kí ní kan ìgbà yóò dà fún ìgbà sákòókò àjọ tí ó sọ́nà yẹn tí mùtálókè yẹ lídẹ̀ẹ́ ibo ni Usman ó ti ń ṣìkìláfà Madina tó wọn ní mara àtàrà ọ̀kanà ẹ̀tún fún mi rìn láti fún Madina ni ẹ̀tún fún mi ní mi ó pọ̀ gan-an ọ̀kọ́ àmẹ́ni ah, tó bá nàbí ẹ̀yìn tó gbogbo èèyàn tó bá nàbí ìgbẹ̀ sọ́lẹ̀ náà gbogbo náà sáwà tẹ́lẹ̀ kìí ṣe pé gbàgbọ́ nàbí ìgbẹ̀lá àwọn èèyàn kó mọ̀ ẹ̀sẹ̀ ìgbà kan tẹ̀ kó Madina là fọ Umar ah, Umar náà wà kálọ̀ nígbà tó ti pé Umar kò sábà àfọ àwọn mọ̀ dada ọ̀ya ah, ẹgbàá yìí ọ̀ya dákùn pé zẹ́fún sábẹ́ tó sábẹ́ Madina ẹ́ ó fẹ́ jogún ee ee ee eléyìí náà prúfẹ̀ẹ́ because ní tẹ́lẹ̀ ń tàjọ́ àwọn ọ̀sán sábẹ́ ìbúlẹ̀ yẹn ẹ gbọ́dọ̀ máa sọ àtúwà nábì because gbogbo àwọn sábẹ́ Madina náà wọ́n wà lásà nábì àbí gbogbo àwọn sábẹ́ so kìí sàtà nábì lẹ́sọ ẹ gbọ́dọ̀ sọ ìsílẹ̀ ìsẹ̀lẹ̀ ìgbà sáná fi kúta ẹ̀yìn ó gbọ́dọ̀ yẹ ìsílẹ̀ bí àsìkò Umaru Usman tẹ́lifà ah, lágbọ́já báyìí ibi tó wà ní ok sábà sọ fún ibẹ̀ sábà gbogbo àwọn táǹkọ́ mi rọ hmm? táàbà ń dọ́kọ̀ àwọn àwọn àwọn àwọn zẹ́dùnmù sáàbì tàbí alìmọ́dà kọ̀rọ̀ àbí tọ̀ náà sábà débi àwọn mọ̀sáìlù tó ṣe wípé mi rọ́ọ̀sì ní fìlàfù láàrin zẹ́dùnmù sáàbì àtàbílẹ́bùnmù sọ́ta àwọn yòókù ẹ́ èwo ni mọ́tà mọ́lìkì mú ní mi rọ́ọ̀sì táà ń sọ́ di ibi síkí mọ́tàbù wo ni mọ́tàbù mọ́ mọ́lìkì nínú mi mi rọ́ọ̀sì mọ́tàbù zẹ́dùnmù sáàbì náà ni ẹ́ mọ́tàbù zẹ́dùnmù sáàbì náà ni kọ́dà àwọn lẹ́sì yìí rí ẹ̀yìn sọ fún yín sẹ́yìn gbogbo nǹkan tẹ́ ẹ̀ mọ́ níbi mìíràn kẹ́kí lè mọ̀ pé ọlọ́run bá pọ́n sí ìdùn sábì tì mí ọ̀yà lítúlítù náà ní sẹ́yìn tẹ́ bá lọ bá lọ pé mìíràn ọ̀sùn kẹ́kí àdìsí làbẹ́ yìí ṣe mìíràn ọ̀sùn má sọ fún yín sí pé tàbá mú nes nes níbi mìíràn àbí nes àwọn tí wọ́n tọ́ sí half àbí àwọn tán tọ́ sí ah, rọ́bọ̀ ọ̀fọ́ àwọn tátọ́ sí tólò àwọn tátọ́ sí sodos àwọn tátọ́ sí tomon àbí àwọn tátọ́ sí solofan àbí pé ní símbáyì àwọn tátọ́ sí nisu 1 àwọn tátọ́ sí solos 1 over 3 àwọn tátọ́ sí tomon 1 Hmm? one over eight àwọn tó bá sí sodo one over six àwọn tó bá sí solifan uh, two over three tẹ́ ẹ̀ bá ń ka gbogbo wọn pátápátá wọ́ọ̀dù táà mọ́ ń lò á lò habadabaza habadabaza ha five hmm? ni abjad ha five meaning that wọ́n sọ ha yìí ó rẹpítẹ́ǹtì àwọn tí wọ́n tọ́ sí ni under ha five báà ní two eh? alif one eh? that is in one àwọn kan nìkan ni wọ́n tọ́ sí under one which is common one over eight àwọn ìyàwó nìkan. àwọn ìyàwó tó bá ṣe pẹ́ ni tó kú bá ti ní ọmọ tó mú ní wọn ṣẹgbọ́n mi ha àwọn kan mẹ́tò pé five làwọn tó wà lọ́dà ní bá àwọn ọkọ àti ìyàwó àwọn jẹ́ méjì ṣẹgbọ́n mi àwọn jẹ́ méjì dàtí ìyẹn ni orúbọ̀ ṣẹgbọ́n mi ọkọ àti ìyàwó òun ló jẹ́ kí ni ah sorry ètò nǹkan ló bùkún lọ́kọ̀ àjàwó jàre ha ní five bá jẹ́ two alifu jẹ́ one àbí dáàlì jẹ́ four bá jẹ́ two again záyù jẹ́ seven eh, abjad ha wa eh, ẹ ẹ wò ní síbáyì five two ha bá dàbá dàbá sí five two one àbá dáàlì four bá àkejì two zai seven hàn tẹ́bá áàdì gbogbo ìpapọ̀ ní òjẹ̀ that is five two one ẹ́ eh? lójẹ̀ eight tàbí dal four ẹ́ eh? twelve bá two fourteen zai seven twenty one àbí ẹgbẹ̀kalẹ̀ ọ̀ya pẹ̀lú the same abjad ẹwọ zayt zai tí mo sọ́rọ̀ kan 7 ya 10 níbi abjad howard eh? dal 4 kọ́nà jẹ́ 21 so làwọn àfọ́ sọ pé zéèdì gangan ní wọ́n bí ìrìnà láti lè lọ pé dàbí tẹ́bá su ní fún sódó sóló àwọn àtàbí àwọn tán wà lábẹ́ Eh, nọ́mbà àwọn ló ṣe ṣe ṣe so fẹ́nìbọ̀dì tó bá ti sọ́dì mìíràn tó dẹ̀ sọ́dì fọ́dà mọ́ malik fil mìíràn kò sí bí ò tẹ́lẹ̀ yíye pé ẹ̀ẹ́dẹ́gbọ̀n eh, sábì àbí madina ní bọ́sí máa malik kò fẹ̀kan ní sábì kankan tí ń fọ́lò wọn fìlfẹ́ dáhùn sábì madina lọ so yóò ìkẹ́ ìmọ̀ká ah, madina lọ ẹwọ́ wí eh? so Ubay ibn Ka'b madani àbí zẹ́dùn sábì madani ẹ́ zẹ́nu sábì náà fúnra náà sọ ìlú náà ẹ́ òfin búra fan sábì bú lòun òfin búra fan ẹni kí ọya fílàfẹ́ ìtúrú bẹ̀ ẹ̀hìn ó jẹ khalifa àmàkọ́rù ìṣèlábà ẹ̀kọ́ta ìṣèlábà madina sáà ní kó sáà ní gbé kó madina lásìkò díẹ̀ àtìkò àmì ni wọ́n gbé kó ní madina kúbà tó jẹ́ wọ́n gbé kó jẹ́ khalifa gbé bòmí tí ó yẹ sáàmù ló ráwọ̀ nǹkan tí ó mọ̀ bá bùjá ẹ̀hẹ́n so kìí rí dáhùn pé tó Madina lòun náà tọ̀ náà tara wá mú alìbùn àdùtọ́lì sáà pé ó ti jẹ́ Madina ṣùgbọ́n kúfà ló ti ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ so àápè ní tàbí kúfà náà tẹ́bà tó lè rí ilé ìmísìn táà bá sọ wípé ẹ̀ tàbí àgbà tó gba Kùránì wá lọ́dọ̀ wọn ni Abu Abdurrahman then agbọ̀dọ̀ fún kòtò ìtumẹ̀ ní pé àbọ̀lọ́wọ̀n fúlàní o átàfi tàbí both Madina and Kufa ló fi lè gba Quran lọ́dọ̀ wọn ẹ́ pé because tabatẹ̀sẹ̀ gbá rí sọgbà alìfúdà àbí tọ́lìfún lọ sí Kufa ló fi lọ ókè ibo ni ó ti rí lẹ́rùn tàbí ibo ni ó ti rí ìbáyìbónù kan adẹ̀ ní ìsinájú kìrọ́ ààrẹ ó rẹ̀ mùsàwátírọ̀ dẹ̀ yìí ṣẹ̀rùn sáàmì so now ibi tẹ́ẹ̀tì wá rí táì bá tọ́lẹ̀ wú ẹ̀ ní mùsáàfù tẹ́ǹká mùsáàfù bẹ̀rẹ̀ ìṣọ́ ọkọ̀ ọgbà orí ìṣẹ́ tẹ́ bá ti wá mọ̀ yẹn by time tẹ́ bá ń karu khairukum man ta'allama al-Qur'an wa 'allama ẹ wà á rí pé àdìsí yìí àdìsí àbá àbúrámà sùlámì and usman àbúrámà sùlámì and usman àbúrámà habib then kí ni àdìsí náà sọ́kọ̀ ọ̀rọ̀ Qur'an yóò ti lú kúrí ìdúgbà àrídìlé ìgbọ̀lọ̀wà sọ hí pé a ah, àbára ọmọ sílá ní àtẹ̀mọ̀ fún ní ìsọ́s pẹ̀lú Usman then ọ̀rọ̀ kọ̀ áàrẹ̀ ni wọ́n sọ so àwọn kìíní yẹn pàtàkì so kí n kí n kí n fún ní àwọn nǹkan yìí fún bá fi ń sákìlì tẹ̀ká fẹ́ example tó wà ní ìtura tẹ́kìlì nílùú kọ̀ọ̀kan tán bá ní àwọn àhádìí fẹ́ ń gbà wá ok ọ̀rọ̀ kùránì ń sọ lọ tẹ́lẹ̀ ọ̀yà jẹ́ kí n sọ so a ti sọ àwọn pé àwọn kùrọ̀ sábà sọ rẹ̀ wọ́n ju sábà lọ ọ̀bọ̀ táwọn tí wọ́n pè sábà now eh, half àbí an kana asim asim ni ibn abi najud al-kufi àfa kúfà ẹ́ àǹtọ́ wá fi jáfà kúfà tá a dẹ̀ sọ pọ́ọ̀dọ̀ àbábọ̀ máa súlà ní ló ti gbá kọ́ alẹ́ àbábọ̀ àbábọ̀ àfa kúfà lọ tọ̀ lẹ́yìn aṣọ fún àbí nàìjíríà fún ìjọ kúfà ká mú ta ni kọ́ọ̀rì àwọn ará Màdínà ta ni kọ́ọ̀rì àwọn ará Mákà Nafi' Hmm? náàfẹ́ òun ni kọ́rí àwọn ará Madina hmm? náàfẹ́ ibn Ruwayma mathmadan hmm? àwọn ará Maka Abdullah ibn Kathir ibn Kathir al-Makki ibn Kathir al-Makki so ní tí tí irú eh, irú mọ́ Malik rahimahullah tóun jára Màdínà ẹ̀yìn ó rí pé táà bá ti ń sọ̀rọ̀ tàbá sọ pé náfẹ́ báyìí àwọn ọmọ kéwù náà sí ìméjì tó pọ́pùlá jù tó ní ká kọlu kálẹ̀ hmm? so in tó fà tó fi pé wárùsù ló North Africa àti lọ́dọ̀ wa tẹ́lẹ̀ nù torí pé bí àwọn èèyàn ṣe gba mọ́tàbù Malik wọ́n tún gba kìrọ́ à alẹ́ Madina papọ̀ ẹ ti bí ṣe mú fúlọ pé gbogbo ẹgbẹ́ tí Madina pé Madina gbogbo àmọ́ta àbúrò wà fíkì máàlì yóò bá sọ̀rọ̀ yẹn náà ló ṣe pé gbogbo dáìmà kà nídọ̀ wọ̀dọ̀ he wọlé wàá sì là ń kà tẹ́lẹ̀ kó tó di pé háàfì lébi ní kó tó di pé padà múlẹ̀ wàá sì làwọn bàbá wa ń kà òun náà wọ́n ń kọ́ òun lẹ́gbẹ̀ẹ́ tọ́wárí sọ ní ti pé irú ìta sọ pé ta sọ pé gómìnà ìfẹ́ sọ náà ibi tá àbá ti sáwà tó bá ti ń ka ẹ̀yìn táwọn pé tọ́wá tó wípé alì táàkà alì ẹ̀ àwọn ò ní ka yìí wọ́n jọ ẹ̀ papọ̀ àwọn ará Madina ní náà fẹ́ àwọn ará maka ní ibnu kẹfìr kí ibnu kẹfìr ọmọ kí ibnu tẹ́míyà o abdullahi ibnu kẹfìr almaki irú òun báyẹn nísìn àwọn ará maka àtàrí mọ́mù ṣáfì ìrọ̀ àtọ́hùn kan tòbí ṣáfì náà kọ maka lòun náà gbé tó dábàá tó ń dá kálù wọn tó ń gbé nù hàn so mo ti dápọ̀ ti maka ibnu kẹfìr mo ti dápọ̀ ti Madina náà fẹ́ àbí mọ́tọ̀ ẹjẹ́ ìdápọ̀ ti sáàmù sáàmù ibn amir abdullahi ibn amir sáàmì wọn làpá àti wọn tó jẹ́ kọ́rin títí wọn ní sáàmù tọ́ maka madina sáàmù àbí ó di admẹ́ta ó kú mélòó mẹ́rin gbogbo mẹ́rin yòókù iraki mẹ́rin yòókù iraki iraki so àwọn oní hadith lẹ́yìn lẹ́yìn àtàwọn ní Qur'an Iraq ni wọ́n kọ̀ so ní Iraq nìsìn àwa ní Kúfà ní Basra ṣẹgbọ́n mi so Basra wa mẹ́yọ kan Kúfà mẹ́ta ní Basra òní àárí Abu Amr bin al-Ala Abu Amr bin al-Ala òun ni kọ́rí àwọn ará Basra ó ṣe jáfọ̀ ní Qur'an ló jáfọ̀ ní náwó ló jáfọ̀ ní lọ́gbà ló jáfọ̀ ní hadith tọba adé kúfà láyẹ̀sẹ̀ wa mọ́ áfíìmù nàbí nàjú láwa mọ́ hamza azayat láwa mọ́ alkifai hmm? alkifai hamza azayat àti gini áfíìmù nàbí nàjú kúfà làwọn mẹ́tẹ̀ẹ̀ta basra ni abúlá بن عمرو البصري عبد الله بن عامر من الشام نافع من مدينة ابن كثير من مكة ها نعم so gbogbo àwọn nǹkan wọ̀nyí bẹ́ẹ̀ bá fẹ́ kàn bí ẹ máa kàn bí ẹ máa kàn bí tẹ́ẹ̀ bá fi lè dé mọ́lẹ̀ bí kan ẹ kàn fòfọ́já náà ni ẹ máa lẹ́kọ̀ọ́ sọ látẹ́kọ̀ọ́ sọ́wọ́ yẹn bẹ́ẹ̀ sẹwàlẹ nsada akọ yẹn nansa afaana nla ni afaana nla ni yìí sábà lànà lọkọ lẹ wọn ní sílá tẹlẹ sọmadúró afa akọ aláṣọ rẹ mílíọ̀nù tí dọ́kọ̀ tó kọjá ìwọ́n sílá afaana ni nà ẹhẹn so now kí n wá sáàsì sọ fún àwọn oníkọlá kí n wá kà fún àwọn àdìs ọ̀pọ̀lọpọ̀ ẹlẹ́rìí díẹ̀ ọ̀pọ̀lọpọ̀ hadith tó bá wá fún àwọn ará Madina ẹ̀gbọ́n tó pé sàábẹ̀ Madina ni wọ́n bá líǹkẹ̀ mọ́ tó dàtẹ́ ìdílé máa tàbí pé ṣé tàbí náà wọ Madina àti kí sáàbì tàbí ìwọ Madina ẹ́ àwọn àdíṣì tí wọ́n láti Madina àwọn tẹ́ mọ̀ rí bẹ̀ sáàbé Abdullah ibn Umar sẹ́gbọ́n hmm, Abu Hurairah Abu Sa'id al-Khudri Aisha Jabir ibn Abdullah hmm? Abdullah ibn Umar abu huraira abu sa'id al-khudri aisha jabir bin abdullah to ẹ̀yẹ́ kí n tilé iná fún yí sáfà àti àwọn kùrá àsábà tẹ́ ẹ̀bá náà ti fún gbàtà àwọn alìmùsíró nínú sàhábà àwọn a Abu Hurairah jabirun anasun sisikotun wabuna abbasin katabuna umar abu hurairata abu sa'adun abu sa'id khudri ni sa'ad wani sa'ad bin malik abu hurairata sa'adun eh abu sa'id khudri jabirun jabirun ibn abdullah anasun anasun malik sidiqatun aisha abbasin, عباس كذا ابن عمر ibnu abbas, àti ibnu عمر mélòó nù seven ẹgbọ́n seven àbí seven àwọn seven tá a dákọ̀ yí pátápátá ẹ́ àwọn tí wọ́n jẹ́ mọ̀dínà tẹ́wé sàábé mọ̀dínà nínú wọn bóyá méje mẹ́fà ọyẹ jámàwó Abu Hurairata Abi? àbí Abu abúsẹ́lì kódírí Madina Eh? Eh? jábìrún jábìrún abdùlá Madina anasun anasun Malik fàfọ́ kéré tó kìí ní sàábé mọ̀dínà mọ́ lọ́pọ̀lọpọ̀ gbéjà dípò ní sàábé tó kú láti ní bá sọ ìdáàfin ma sàábé ní pé ibi táwọn ọmọ kéwù rẹ̀ pọ̀ sí eh so Anas Basra Siddiqatun Aisha Adina eh wa Abbas Ibn Abbas ibn Makkah kaza Umar Ibn Umar Madina so na exclusively a gba so se ta fi le ẹ gbọ́dọ̀ tún tọ́lù pé house demic bọ́tẹ́ bá ti rí àmàdínà ẹgbà ó sọ ẹgbẹ́ wà fún wa ti jẹ ẹgbà ẹgbà pé ìfọ́tìbù ló jẹ ẹmà ẹgbà wà pé bọ̀ tó bẹ̀ kan tẹ́lẹ̀ bọ̀tẹ́ bá tẹ́lẹ̀ yókù ẹgbà ẹgbà pé it's not possible ìgbà tẹ́ pùrìtù pé ó possible ṣe ọ̀nà sáni ṣe ọ̀nà sáni àwọn kí ni yẹ́ máa dé o ẹ̀mà dé ẹ̀mà dìmọ̀ torí every time ni ó wúlò tí ó bá tẹ́lẹ̀ pé tí ìwúlò tí ó bá ti ní ìdẹ̀ èyàn mọ̀ gba ládápà ní òun wà ní pé wọ́n dápà wọn tàbí àníyàn sallallahu alaihi wasallam nígbà tí mo sọpá àwọn sàárì mọ̀dínà bí tó pé àdísì pọ̀ lọ́dọ̀ wọn pé tẹ́ ti lè rí tó pé mọ̀dínà bá ló bá ti wà ẹ máa rí Abdullahi ibn abu huraira abu sa'id al-khudri aisha jabir bin abdullah hmm ke to le den ke kan ti ta ti bi pe o ba o ba lo jabir da ti ti ma dina ni gba àti ibi tá bá ti pe jabir bin abdullah travel travel ó sì travel ó lọ sí kan ẹ̀dùn náà ti kí sọ̀nà ẹ̀hìn ẹgbẹ̀rún ó ó travel gbà kan náà tó travel ta ló lọ lé bá ṣe rántí ẹ tó ṣàkóso olóhùn bá àdìsí kan olùbàdàn òun wá gbọ́ àdìsí náà mẹ́rin adábìnrin fa ọ̀rọ̀ yìí mẹ́rin adábìnrin fa ó wà náà nínú pé òun wá gbọ́ pa ó wá wù kí ló bẹ́ẹ̀ òun òun sọ àdìsí òun fi sáadé tó gbọ́ gẹ́gẹ́ lẹ́nu ànẹ́bí sàṣálà bí wọ́n tó sọ fóun ẹ ó sọ pé sáadé yẹn ni ó wọ́n ní sáàbí yẹn ti wà ní sham hmm? ó lóun wá ara rà kún mi òun wá sí ìrìn àjò oṣù kan lọ sí sham nígbà tó òun ó dé ó bá abdullah bọ́n ọ̀nẹ́yìn abdullah bọ́n ọ̀nẹ́yìn ní sàkóyà ah, ó ṣe rí bá ṣé wọ́n ni àdíṣì báyìí àdíṣì òun làdíṣì wípé ọlọ́run ọba yóò dájọ́ láàrin ẹ̀rọ ẹ̀dá yóò dájọ́ ẹranko tí ò níwò àtẹ̀yí tó níwò ọlọ́run bó wàá pèpè di sauti pẹ̀lú ohun kan tó ṣe pé yẹ̀sùmá òhù mọ̀nbá ó dà ká máa yẹ̀sùmá òhù mọ̀nkọ̀rọ̀bà ọlọ́run ní anàlùmọ́ ní kúntà yá níjà kìyàmù àdíìsì yẹn ní jábìrù travel so now àwọn aládìsì documented pé jábìrù travel àti coin tẹ́nì kan tá a bá ní ìjọba jẹ́ tábìlì sáàmù tó gbà ní sọ́lọ̀ jábìrù ok ó travel but ìgbà owó bí wọ́n wọ́n mọ̀ wọ́n mọ̀ tó tó travel tẹ́gbà ọ̀rọ̀ pé kó fẹ́ jó máa tó àkẹ́kẹ́ tó ti kàá pé jó máa fi ara jù ní ìsàkó ọdún tó travel nígbà yẹn ọdún báyìí ni ọdún tó dákọ̀ yìí kò sí wàá sáàmù báyìí so wọ́n mọ̀ so ẹ dọkumẹ́ntì pé àwọn ahadisi Madina àwọn tí wọ́n dákọ̀ yìí ni Abdullahi abu Muhammad Abu Hurairah Abu Sa'id al-Khudri àbí Aisha àti Jabir ibn Abdullah àwọn ará Mẹ́kà àdíìsì wọn Abdullah ibn Abbas hmm? Abdullah ibn Abbas then Mẹ́kà àti Yemen hmm? Mẹ́kà àti Yemen àwọn súnmọ́ra hmm? of course àwọn ọmọ kí bí Abbas Yemen wọ́n wà maka ọmọ tó bá máa ṣe wà ní madina náà o ṣùgbọ́n n táà sọ ní pé àwọn èèyàn tó pé ìlú tí wọ́n wà lọ́ka ibi náà bá ṣe àpàdà wọn bá tọ́ nígbà kan but àti sàrà maka tẹ́ bá ti ń rìn ibi náà bá filẹ̀ mọ́ ní di méjì àwọn ará kúfà ará kúfà tàbí tí ó bá gbàdúrà òun ni alìbùn àbìkọ́lì ó sì yé yín lóbìjọgbé alìbùn àbìkọ́lì why torí pé nígbà tí alì jẹ khalifa ó mú fún ẹ̀kọ́ta kìláfà tí kúfà ibẹ̀ ló ti lògbé sí ayé ẹ̀jẹ̀ náà wọn so àìsẹ́ kú gbẹ tí ó bá gbá mà lọ́dọ̀ ẹ̀ náà kọ́ o bí tó ti gbà nù hmm? then abúlábùn mọ̀sọ́ọ̀dì bóun abúlábùn ti tẹ̀ bóun bàwọ́ ló dára kúfà kí ló sì mú dára kúfà àsìkò ta ló dára fún fà ìgbà tí Umaru wà ní khalifa àsìkò Umaru làwọn mùsùlùmí kọ́ńkà Iraq ìgbà tí kọ́ńkà Iraq ẹ́ wọ́n wá kírètì two cities wọ́n kírètì Kúfà àti Basra àwọn ìdílé lágbáwá tó jẹ́ pẹ̀lẹ̀ wá mú fùlọ síbẹ̀ wọ́n wá nílẹ̀ tó jà fà tí ìmẹ̀sìn yé fóòmù ní ó lọ fi múlẹ̀ bẹ́ẹ̀ ní ibùdó ní umaru wa sẹ́yìn abdullahi mutu ní wọ́n sọ fún wa à ah, wàláhì ya ala kufa ìní kọ̀dí afárùkùn bì mo pìfà yín pẹ̀lú mọ̀tún ní ó wù mí gbogbo ẹ̀kọ́ pẹ̀lú mi o àmọ́ ó gbẹ́tọ̀ ẹ̀sọ́ àmọ́ ọdún lọ tó bá ń ní abdullahi mutu bì dára kúfà ní òṣùpá ní madina ma tó bá kàn wá fún hajj àbí umara kò gbé madina ma àsìkò orúgbà tó wá nígbà tó ti wà ń kú fún àwọn ìgbà tí òun àti òsán ríra ní òsán sá ìyá ah, bá Abdulrahman pé bó ní àfújọ mẹ́ta pé ah, jẹ́ kó ń fún ọlọ́mọ oge kan ọmọ obìnrin kan tó mú ọ̀ràn tí àwọn ọjọ́ tó ti kọjá pé ah, ọlọ́bìnrin ọlọ́ bẹ́ẹ̀ ó kankan ìyàwó láwọn wọlé èmi ò ní ìyàwó nínú tí wọ́n sọ fọ́mọ tí ó rẹ̀ alùpọ̀mọ pé ṣé wọ́n ti mari ọlọ́wọ́n ti mari a máa ṣọ́ra torí hadith yìí báyìí tó bá sábà náà sì tó bá gbà wá ẹ ẹ̀fẹ́ ti pé tàbí ikú fà ló gbọdọ̀ wá ọ̀dọ̀ ẹ ẹ ẹ̀fẹ́ ti pé tàbí tàbí ikú fà ló gbọdọ̀ wá ọ̀dọ̀ so níjọ́ náà ìbátan lè fọ́ọ̀mù ìsinádì tó kàn án lè jọ ara mọ́kà mábùmọ̀ sí red flag ni nkèé hmm, bá àpò yẹn mọ̀ ní àwọn afáńláńlá àgbẹ̀ ìlú gbogbo kan ní nǹkan kọlùkọ síbẹ̀ ẹ gbọ́dọ̀ wá díẹ̀ ẹni ẹ gbọ́dọ̀ ṣàlàyé rízì pé ń gbà dìtò ibnu masud dọ́tí ibnu masud lọ́gbà tó bá kú bá pè é tíráfù fún mi bóyá ọmọdé náà yóò padà hmm? so aṣọ ní kúfà tàládà kan alìbùn àbí tọ́lì abúlábùn masud àti abu musa al-ashari abu musa al-ashari tí kí ni ti kúfà nàbí ti bá anas bin malik Hmm? kò sọ wípé fẹ́ntà àmìta à ń sọ pọ̀lọpọ̀ ní o àwọn sàábé pọ̀ o sàábé pọ̀ kánà sí níbi tí ó gbà ọ̀pọ̀lọpọ̀ àwọn sàábé pọ̀ tó kàrùkú náà sí wà bẹ́ àwọn alù sham àwọn ará sham àdíìtì tí wọ́n tí ó bá ti máa wá àbúdàdà àtàwọn àbúdàdà àwọn sàábì sáàmù hmm? àti àbúdàbà lè fàárí àbúdàbà bari ò gbé sáàmù rọ́bàtà ló gbé ṣùgbọ́n tọ̀rí ipò màdínà sí sáàmù tó tó gbé àwọn tàbí sáàmù náà ni wọ́n gbà wọn lọ́dẹ̀ rọ́bàtà àwọn rọ́bàtà rọ́bàtà ẹ̀fì alìsì rọ bá zal àti ta táwọn àkótá àrọ́bà rẹ̀ ẹni tó bá rẹ̀ wọ́n ni àrọ́bà rí òun hmm? ni àtìlá ẹ̀kọ́ àbúlábùnukẹ́ ní àbúmọ́sálásà ẹ́ gbogbo òun náà kọ́ ó jẹ àmì ìrù ọ̀nìkúta hmm? ó ìjẹ̀ bá sọ̀rọ̀ then à ń sọ tí mo yẹ ti sáàmù àbí aṣọ kàbúkà lùfà jẹ mọ́ àwẹ́ àbúrà bí sùfẹ́ àwọn ará misra hadithi wọn abdullahi abu na'amur bin na'am abdullahi abu na'amur bin na'am àwọn fatu fatu àsìkò tani fatu misra àsìkò khalifa wo Umar bin Khattab tani fatu misra Amr bin As bàbá abúlábùn Amr bin As kéèkó bàbá abúlábùn Amr bin As gẹ̀gẹ̀ ni fatu misra ẹ̀ Amr bin As so abúlábùn Amr jẹ ọmọ fún oúnjẹ tí tó fóun di ara misra nù ṣé ó yẹ yín so gbogbo ẹ̀ ló kò fẹ́ rọ kéèyàn sọ pé ìṣòro fẹ́ òun fẹ́ ọ̀rọ̀ àdìsí kókò gbá ọ̀rọ̀ àwọn sábẹ́ kan ní abúlé abúlé abúlé táwọn aláìsí bá tilẹ̀ ìbára fúnfà lórí ìgbà nítorí abúlé abúlé olùsọ́láti ìrúdíye kéèkó kọ lásán àwọn ọmọ àwọn àkọ́jọ́ àrẹ́bí okọ ẹni tí ọ̀rọ̀ àdìsí gan yóò dọ́kọ́ máa gbà yóò ti máa làágùn tó bá tún rọ tán wọ́n sọ pé ìrọ̀ ló kó bá kìí ṣe gan kìí ṣe pé mẹ́rin sọ pé ọkọ̀ kó o tó lè rọ ó ọ̀kọ́ ní màgbà tó bá ní màgbà tó tún ajá kọ́sùn gbọ́dọ̀ lè mọ̀ pé bóòdù sì jẹ pé ókè abúlábùnà múra mísọ̀ ní ìmọ̀ wà àwọn èèyàn tẹ́tọ́ ṣe tẹ́wọ̀n tó fi wọn dà ó ti mú àwọn ìsìnàdù tó kọ́ mọ̀ táwọn ará mísọ̀ ọmọ wa ń lò wọ́n ti wá dúró so ní tí wọ́n dúró dì ọ̀fọ̀ ni pé ókè àti ìsàbíláfún amúlò àfúlò gbà wá àbí ta lọ́mọ kéwò rẹ̀ tó gbà so àbúyẹ̀ dídà káyẹ̀ tó bá dákọ̀ rẹ̀ tó rí gbogbo àdíìsì tó gbà wá lọ́dọ̀ ọ̀gábàmùsálà a ti ka twenty nine ilé òsìsì bẹ̀. Fàlá yìí ṣe anybody tó bá mọ tó ń bá ṣe táwọn aládìsí bá jẹ́ sọ̀hí kò sí kò sí nígbà pé sọ̀hí kò sí kò sí nígbà pé sọ̀hí kìí ṣe ìsinádùn lásán tẹ̀lé ẹ̀mú ó ṣe rí ó dàbí kébì náà sọ pé ní sí pé e is equal to m c square àtọ́mọ̀ yìí ìsìnkú tẹ̀lé sísẹ̀ kí ni yìí ìsìnkú tẹ̀lé sísẹ̀ kí làbí ẹ́ relativity yàrá náà relativity nìyẹn relativity kọ́ nìyẹn ẹ̀bá àti nǹkan bá ti ẹnájú pẹ̀lú máa tàbí inside equation àbí báyìí sọ sẹ́kọ̀ọ́ tí nìkan tó bá ní kéèyàn wá sí kí n bá sọ fẹ́ẹ́ tó bá ti fíjì símà pé ó mọ ti eastern fún kìí ṣe kókàn jẹ́ e àtàl alphabet ẹgbẹ́ ó sì mọ ti m stand fún ó mọ ti c stand fún ó mọ ti square wà bẹ́ẹ̀ fún ó mọ ti ń jẹ́ speed of light ẹgbẹ́ mi bó bá ti pílẹ̀ ìjẹ́ no no no it's not possible you can't use this one and use this one so kìí ti lẹ́tà lásán bẹ́ẹ̀ náà lọ́dọ̀ tí wọ́n náà ò lè dákọ lásán ó kọ̀ yẹn ó ti gbé nǹkan tó kọjá ìgbà no no no ó gbọ́dọ̀ máa dákọ̀ bí láàbùn àwọn láti ó máa wá dákọ̀ fún fàlà ọmọ àfi kó provide information tí ó fi possible pé ó ké sẹ́mọ̀ kó travel nígbà tó ó ti lágbà ẹ̀ ó travel lọ sọ but kò meet lágbà yàgbà yẹn náà so àwọn áàlù márùn márùn mo sọ̀rọ̀ márùn fún yín rí ni márùn ẹ̀ márùwẹ̀sí márùn ìgbé afúnbàgbàtà àwọn akọ̀ẹ́fọ́ sí Khorasan gbogbo àwọn bí tó padà bọ́ sí fashion lónìí tó bọ́ sí gbogbo àwọn Afghanistan ni ẹ̀hẹ́ ẹ̀nùgbé láti márùn ìlọ́bàá so àfàágbé tí àwọn ọmọ nígbà nígbà ní Buraida al-Aslami eh Buraida eh al-Aslami Burayda bin al-Hasib al-Aslami hmm? bóyá kí n sọ ọyá kẹfìlẹ̀ ẹfẹ́ mọ Burayda ẹka ọyá ẹyí kí n ṣiṣẹ́ díẹ̀ ẹka tẹ kuntu nahaytukum an ziyarati al-qubur fazuruha ẹka tẹ kuntu nahaytukum kẹfà tó sàbí wà bẹ kẹwàá fẹni tó jẹ́ dábì tó tẹ̀lé kuntu nahaytukum an ziyarati al-qubur fazuruha an ziyarar kubur fanzuruha ọya káàkiri nahaitukum tírìmì zàbí ọya ẹka ìsinadẹ̀ àdáfàná muhammad bin bashar muhammad bin bashar lè gùn dáa afáàmà bukọ́lá afáàmà wọn ni ba ma omi fi tiri misile kama wọn bili lanam almarwazi ẹwọ ẹwọ ẹwọ mọ nídìí ìlànà ẹrù ìlànà mọlá lẹbi. ẹgbọrọ ẹgbọrọ mọlá lẹbi mọlá lẹbi pọ sẹńtẹ ni ẹ láti bẹ̀rẹ̀ ẹdínmọ rí ẹdínmọ almarwazi ìtumọ̀ sí mọ́rùn lẹ́nu ọ̀wá láti bẹ̀rẹ̀ ìsúná ẹ́ إيه؟ ọya والحسن بن علي بن خلال قالوا أمتتا حدثنا أبو إيه حدثنا أبو عاصم النبيل قال نعم. أفاق الجاد نعم قال حدثنا سفيان سفيان الثوري ايه عن علقمة بن مرصد القنوي عن سليمان بن بريدة an abi tọ an abi yẹn wa bure suleiman bọ ani suleiman bọnu bureida ani abdullahi bọnu bureida bàbá wọn ni bureida bọnu hasib al-aslami so e, sàábé marwi nígbà tó ń ti fatu ní àwọn sàábé tó ń náà lọlẹ́ ìjókòó sí marwi tó ń káwọn ẹlẹ́sìn ọ̀nà so torí yẹn ní wọn wá gbà tẹwàá tẹwàá gbogbo àtẹwàá nínú àti ìsinmi yẹn àwọn tó ní fínísì wọn fún mọ́bẹ̀ẹ́ tẹwàá lè sùfìyàn sáwórí kúfà ẹ tẹwàá rí mahmud bin gailan marwi tẹ̀bárí mahmud bashar basrọ̀ gbogbo mẹ́tẹ̀ẹ̀ta yẹn pátápátá tẹ̀bárí ẹ̀dà abúhásí ní nabil baghdadi gbogbo àwọn ẹ̀sìn iraki gbogbo wọn lọ́sí lẹ́yìn iraki ló kan marwi ṣẹ́rí iraq papọ̀mọ́ iraq ilẹ̀ àwọn persia ni kó tó di ta mùsùlùmí hmm? so now sáábé marwi òun ni buraida bùnà Hafiz al-Aslami ọmọ rẹ̀ ní Abdullah àti Suleiman bọ̀ Abdullah wà asibati ju Suleiman lọ so ẹgbẹ́ tó bá ti fẹ́ líǹkì márùn tó àdìsá àwọn tó fi wà ní so àwọn so àwọn ti dọkumẹ́ntì ẹ̀ báyìí so now by the time tẹ́ bá padà wá jọ wọ́n wá gba súnà tí wọ́n bá àdìsí kan wá pé pé àdìsí tó pàtàkì rẹ̀ sì ni ara Madina ló wá gbà wá lọ́dọ̀ Ibn Mas'ud

no mistake gidi because wọ́n pé lóòótọ́ àdìsí ìbádọ́rọ̀ bí mọ̀sùn kò sí gbogbo fún àwọn ará kúbà pé látàárọ̀ dálẹ́ ọ̀nà bá gbé kí n sọ ní ìsìnkú báyá àfẹ́sà àdìsí àfẹ́sà àdìsí pé kí o sáwá díjọ ìjò kí ni ṣùgbọ́n aláwọ̀ apá mélòó ká mọ́sàtà ìgbòlá yìí dé inú mọ̀sùn làfà àwọn ní kúfà ìdí sì wá lọ́dọọdún àwọn arìkẹ́ni tí ó wá gbàdìsí ìwà nǹkan ó wá jẹ́ tàbí Mádínà lọ́dọ̀ mú mọ̀sùn dání kí ara wàrà kúfà wá ń ṣe ẹ̀ fún nǹkan tó ṣe pé wọ́n ní ìdí táǹtì ní mistake hmm? no problem a ní ìṣù àwọn òsọ́fà ará àmàdínà ìwá sí a ní pò ní súnà tẹ́mọ̀ súnà tàǹsọ̀ súnà dáàtò súnà ìdí tẹ̀sí tó ṣe wípé àwọn ìlànà kan wà lọ́la ní sọ́sọ́lá pé wọ́n mọ nídi gbogbo gbà ìkí làwọn ará fúnfà wa fi ń ṣẹ̀sìn wọn gbà tí wọn ò rí gbà ó dàbí mọ̀ tuntun pé wọ́n lọ wá wá láti Mákà kọ́ wá ní ìgbà tó travel àgbà ó fẹ́ pààrọ̀ ni tó ń gbà tó fẹ́ travel ló wá kọ̀wọ̀ nìkan kọ́ nílùú rẹ̀ gbọ́n ṣe jòkó ti tóun ó fi pamọ́ fún wọn sẹ̀ ni kìí tó kọ nìkan ni wọ́n ń ṣe o àkọ́ ìkùn ń bẹ lọ́ndà ó kọ yẹn kò sì dé dọ́gbọ́n sí bọ̀ bí ìlú àwọn àkọ́ ètò yẹn yóò tẹ́kì táàmì kẹ́yìn tó wà familiarize kó tó jòkó kó tó lè lò kó tó wá dé bí matinu sọ́rọ̀ pé di olódo sọ́rọ̀ bá padà dé matinu ìṣe onímọ̀ kankan wọ́n bẹ ọlọ́rọ̀ àlọ́lájọ onímọ̀ níbi yìí bọ̀ tí mo mọ̀ pé inú masud kúfà ló wà àwọn ọmọ tí wọ́n ní àníbò láì so iṣẹ́ rẹ̀ pọ̀ lóṣù pé ẹni tó fẹ̀ ká lọ́pọ̀ lọ matinu tó lọ́pọ̀ ilé tó sì matinu nìkan lóṣù ṣe bìkọ́ tó bá jòkó tì tó bá fi dé parí rẹ̀ onímọ̀ kankan o ẹ̀ kọ́lá kan bá bí ọ ní ara kọ́lá kan pé ẹ̀yìn dáhùn yìí bọ́ wọ́n ní kílẹ̀ náírà ń sọ tó kó sáà ń dìbò kọ káàkiri bọ́ tó bá fi lè dìbò kọ yẹn tó bá fi lè mọ́ tó fi wá dé parí tó wá débi mọ́túnà tó débi nùsùsù ó débi kùránì ẹni tí yóò ṣe lédi rẹ̀ yóò lè yẹ ǹgọ́sọ̀ náà pọ̀ tí o fi máa mú ẹnu táwọn ẹ̀ wájá ṣe tẹ́sì yẹn ní tí mo fẹ́ ká fi tẹ́sì lónìí ní hadithi min husni islam al-mar tarku ma la ya min husni islam al-mar tarku ma la ya but kánú fi gbà àsìkò wípé ẹ jẹ́ ká wọlé tù tírímìtì alimami tírímìtì ọ̀ya ẹ wo afẹ́ lo hadithi

kọ́kọ́ fẹ́ kí ẹjá lọ ẹjá kọ́ lo ẹjá kọ́ 2017 ọya méjì látẹ́ lò 2017-2018 ẹjí ká wà káàkà ìsinájú náà imamu Tirmidhi qala imamu Tirmidhi rahimahullah adafana Ahmad أحمد بن نصر النيسابوري وغير واحد قالوا حدثنا أبو مصر القسطاني عن إسماعيل بن عبد الله بن سماعة عن إسماعيل بن عبد الله بن سماعة عن الأوزاعي عن قرة عن الزهري عن أبي سلمة عن أبي هريرة عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم من حسن إسلام المرء من حسن إسلام المرء تركه ما لا يعني تركه يعني. ما لا يعني كيف جمع حديث كاتو صوت كاتو صوت ماذا min husni islam ilmar islam ẹ̀ tí ó kàn ní bọ̀tí kí ni súnmọ́ kí ni súnmọ́ min husni uh, mhm. islam ilmar islam ẹ́ ẹ̀yìn ara dídá pé ìsìláàmù ọmọnìyàn dá ẹgbọ́n ibẹ̀ lọ́wọ́ ẹjẹ́ mùsùlùmí o Thank you. wípé ara pé islam ọmọnìyàn dà ó pé ẹgbọ́ pé lóòtọ́ mùsùlùmí lè pọ̀ o a máa ra nǹkan tí ó jẹ kápá islam lágbàjádà hmm? tó bá fẹ́ improve islam ẹ̀ tó fẹ́ kọjá ordinary muslim onísàrùkù máa láyà nǹkan tí ó bá kàn ìtàkìlẹ̀lú tí ó bá kàn ó ní wípé nǹkan tí ó ní wúlò fún un lálìkìyàmá ẹgbọ́ kò ní wúlò fún sáàpé ní sí bá ṣe nǹkan kan tó pé haramu àgbà ah, ah, haramu tó rọ ìsẹ́ ní ti pé pé ṣùgbọ́n kè áà ní ìjẹ́ haramu ọ̀tá ẹ́ ṣùgbọ́n ìdúná tí ó lè áàdì bá lù jọ wọ́n kò ara pé ìsìláàmù rẹ̀ pé náà lẹ̀ ẹgbọ́n mi fọ̀bọ̀kẹ́ ìdílé mọ́ bá ti ṣe ṣe rí sàgbẹ́tẹ̀lì ìdílàkàyí the same hadith yìí ẹjí ká lọ́dọ̀ mọ́ mọ́lẹ̀ mọ́tẹ̀ mọ́lẹ̀ náà mọ́lẹ̀ náà mọ́ the same kìíní ẹka wo bí iṣẹ́ ti mú kẹwàá ka ìwáyà mọ́lẹ̀ mọ́lẹ̀ 2628 2629 628 2229 mọ́lẹ̀ ti mú wa Imam Malik mú wa ní ما جاء في حسن الخلق باب ما جاء في حسن الخلق انتو وان باقي يعني ني ودادا حديث ما مالك قوم وان به ما مالك malik wa hadathani am malik an ibn عن علي بن حسين بن علي بن ابي طالب ان رسول الله قال من حسن الاسلام ان ودكم ولا يعني لين بان مالك واتكم وحدثني عن مالك انه بلغه عن عائشه زوج النبي صلى الله عليه وسلم انها قالت امام مالك وما ديتي ẹni tí ó ṣe ìsìnzán fánà ìsọ̀ sọ́lá tó pé kó tó wọlé tán àti pé á bí ìsàmì àṣírà ẹni tí ó dá lé lórí nígbà ẹ̀ ọba tó wọlé tán ànábìrẹ̀ ẹ̀sìn àdìsàmọ́lò fún jẹ́rù wátàdì ẹ̀tọ́rọ̀ ẹni tó wọlé tàn ní sọ̀sẹ́lá tánà bí sọ pé bí sáájú àṣírọ̀ ah, aládé ah, no eh, ẹni tó wọlé tàn ní sọ̀sẹ́lá tánà bí ní bí sá áhùl àṣírọ̀ àbí bí sáájú àṣírọ̀ ẹ̀sá àti rántí àdìsàn tẹ̀rántí àdìsàn ah. lárúgbó jẹ́ wọ́tà àdìsàn lọ yìí so tẹ́ńtà pé pẹ́tẹ́ nìyá wọlé tán nígbà tó wọlé tán tánà bí wà rẹ̀ rẹ̀ sí aisha wa ni a kúntà sí ma kúntà ó tó wọlé ó tó wí onígbà eh, eh, eh, ẹni yé tó dá ìgbà hmm? tó tó tọ́ta dẹ̀ tó wá lọ́tọ́ tó máa tó rẹ̀ pẹ̀lú ẹ̀ sára ju àwọn gbọ́dọ̀ fẹ́ iná mi ṣáàbì ńlá sí mọ̀sílátà mọ̀nì tàkọ́ ònásù ètìká àfúnṣe àdíjẹ́ wípé ẹni tó burú jù nípò lọ́dọ̀ ọlọ́ lẹ́ni táwọn èèyàn bá pàátì torí ẹnu rẹ̀ àbí wà bú ẹ pé tá bá pàátì dáì ẹ́ pé bó ṣe dé ní ìgbéyàwó kẹ́kọ̀ọ́ bá ṣe yóò kàtó mọ́ burú sí ni lọ́dọ̀ ọlọ́ pé à ń ṣe mùdárọ̀ pẹ̀lú ẹ̀ pé tó káàjá ọmọ mánéjẹ̀ báwo ni dáadáa ni pé torí ẹ̀ lòun fi ṣe dáadáa fún ìṣẹ́ta àti àmọ́ bó ṣe rí gangan làwọn oníhàdí ti ń lò wípé àṣà ah, lè kà pé bí bára náà ẹ máa gbọ́ bí ìdí kan wọn tàbí tó sàlẹ̀ ṣe jíbà kòkò sí ní ẹgbẹ́ ìtùsọ ìgbà tó wọlé alábìsọ̀ nǹkan mi sọ pé èyí ò lẹ̀ rí wí pé a lè ṣe járù ùyàn tí háyà bá kọlù fún ó náà gbogbo tí a jẹ́rù wọ́ta jẹ́bàká tó máa fi ẹsẹ̀ ìrìn járù wọ́n gbọ́dọ̀ kàrí jù láti sọ wípé járù ìtẹ́lẹ̀ fẹ́ ṣe ṣe dọ̀rúrọ̀ ni asùnù ni wípé a gbọ́dọ̀ ṣe gíbá tọ̀mọ́ hmm? mọ́lìkì mú àdísì wa pẹ̀lú ẹ̀ lẹ́gbà tó mú mínísí islam mẹ́lú ọ̀gá ọmọ kí ni tarkuhu máa láàkì ni máa láyà rẹ̀ hmm? tọ̀ tẹ̀wọ́lá àdísì sàpé tí mìíràn lókọ́ mú wa àdísì yìí ẹwọ ẹwọ sinadu mọ́lìkì ẹ̀láfẹ̀ fún sinadu mẹ́wọ̀ malik anibun shi'abi عن علي بن حسين بن علي بن أبي طالب أن رسول الله صلى الله عليه وسلم أو إسنادي ندي دين كتيمة إمام مالك إن بعد ذلك ابن شهاب كان ابن شهاب زهري أبي عن علي بن حسين بن علي بن أبي طالب كان علي بن حسين كان جعل بن حسين زين العابدين زين العابدين أمام النبي صلى الله عليه وسلم أبي شو فاطمة ويا وو قال aliyi buna husaini buna aliyi buna abi talib dani husaini ọmọ ma nabi ni bàbá ṣé gbọ́ mi husaini ọmọ ma nabi ni bàbá bàbá husaini jẹ́ kíni ali buna abi talib kí ló wà bí àdíjì lẹ́yìn ali fún husaini tó jẹ́ sẹ́lẹ̀ àbìdí kí ni sẹ́lẹ̀ àbìdí báyẹn tabaso tọ́bákọ̀ rẹ̀ tọ́bákọ̀ olú jẹ hussein bọ̀ hussein kọ́ náà sọ̀hábà irú lẹ́bù sọ̀hábà wọn ṣègọ́rù tàbí because bàbá bí fún ọmọdún mélòó méje ẹ́ méje ni hussein bàbá bí fún tàbí ni so ẹ̀ tó bá bá rú hussein kí ẹgbẹ́ tọ̀tọ́rí fún bàbá àwọn hussein báyìí ló jẹ́ tàbí àbí tọ̀ náà ẹwà hussein náà lù tó jẹ́ sẹ́lẹ̀ àbí tó jẹ́ tàbí ó ní anna rasulallah fánàbí sọ pé ẹgbọ́ alìbùn ọ̀sẹ́yìn ẹ́ ó sọ pé anna rasulallah anábì sọ pé àdísù kí ni ìdájọ́ àdísù mursal àbí wal kọ́ mọ̀kọ́ ti àbí sẹ́tìrì sáré ọ̀yà ẹwà padà sọ́dọ̀ tírì ìsinádù yìí mo fẹ́ kẹ́ bá mi lóòtì kí ní ẹ̀ka dábàá padà sọ́dọ̀ tírì ti padà ẹ wo ìsinádù tẹ́wì ẹ bá yẹn ha wà dáta ní àmàlìkín àníbùn ṣìhábí عن علي بن حسين بن علي بن أبي طالب أن رسول الله بي لأنه إسناد الميل هو مالك ibn shihab ali ibn hussein zainul abidi anna rasulullah sallallahu alaihi wasallam ọya ẹ padà sọ́dọ̀ tirmidhi sọ ọya ẹka ìsìláàrù tirmidhi kẹ wá bá ń sọ bí tá ti link ẹ ọ̀dọ̀ tá láti link az-zuhri ثبت اسناد الترمذي على قوي حدثنا احمد بن نصر النيسابوري وغير واحد قالوا حدثنا ابو مصر عن اسماعيل بن عبد الله بن سماع العوزائي عن قرة عن الزهري an abi salama an abi rẹ̀ àbí ibùn sí agbó àbẹ̀ zòrí wà ní ó mìíràn wípé tẹ́bàwó tòròtòrí ìfù tírìzì àbúrò rẹ̀ àbúrò àbí níbẹ̀ yẹn sọ́rọ̀ àbúrò rẹ̀ but zòrí pàápàá ó sì bá ti ti àbí zòrí àbí ẹja wá wò àwọn ọmọ tí ó zòrí ni wọ́n wà sọ fún wa pé tọ̀rí ìfù méjèèjì ìwòló correct tọ̀rí ìfù kan òun lo pé alìbùnú hussein ni ana ọ̀tọ́ ọ̀sọ́ àpé mùsàlùmí tọ̀ríkù kan lo ó tẹ́ mustafil lẹ́yìn tàbí dákọ̀ zùmí tó dákọ̀ bú sálámà kó já fa rẹ̀ ó dákọ̀ bú rẹ̀ sábàlù ìsinádì yóò wà mustafil pé tọ̀hí ìlú ẹkó jẹ́ but èwo ló kọ̀ rẹ̀ sì dọ́dọ̀ zùrí làkọ́kọ́ o ẹ̀bọ̀ kìí sí wùkẹ́ bá gbàwà lámà nǹkan òkú ìfẹ́ ó tún kọ̀ rẹ̀ sí àbúrò àgbà ń wà àbúrò àgbà kọ́ o gbogbo tá a kọ́ gbà wá fẹ́ ọjà zùrí ló gbà wá ẹjá wò bá wọn ò ṣe mistake yọ zùrí èwo ló kọ̀ rẹ̀ dọ́rọ̀ zùrí gangan náà káfọ́sí ìjọ fún wúlò fún káyẹ̀sẹ̀ wá pé dájọ́ lé ṣẹ́wàtún mi kéèdè tọ́rọ pé àbúrò náà gbà wá ń wò ẹ̀ẹ́kí náà gbà wá ṣé zùrí sàlù kan papọ̀ ẹja wò ó pọ́sì kan ṣe mistake lórí zùrí pé tàbí ìsìláwájá gangan ni bọ̀tà àwọn tó mọ̀ nǹkan há lọ́dọ̀ kí ni zùrí ni wọ́n ti tọ̀ níbi títí tírìmìzì ẹ máa wò tó gbà ọ̀dọ̀ zùrí kúrọ̀ àbí tọ̀kúrọ̀ bẹ́ẹ̀ bá ti mọ́ kúrọ̀ níbi tí malik dàlọ́gbàrọ̀ ọ̀zùgbòrí malik tó kátẹ̀ sọ pé ìgbàlá ní malik àti kúrọ̀ lọ́dọ̀ ọ̀zùgbòrí nínú àwọn ọmọ kẹwàá ìzùgbòrí malik ìlàgbà asbátò náà sùté kúrọ̀ yìí gbára ilẹ̀ ẹ́ àwọn tẹ́lẹ̀ máa bá rú malik yìí fà lọ́dọ̀ zùrí ni pé kí ẹ dákọ̀ zùrí kí ẹ dákọ̀ malik kí ẹ wá dákọ̀ bí irú sofiyan bùnà ọ̀yẹ́yìnà ẹ́ bóyá ẹ dákọ̀ bí irú mahamad bùnà rashid abẹ́ ẹ dákọ̀ bí irú al-Awza'i àwọn náà ti kéré sí malik o ẹ́ kí ẹ dákọ̀ yunus bùnà yazid al-Aili bọ̀ púpọ̀ ẹ̀rí malik ẹ̀rí kàdí jẹ́ kúrò ó ní pé tọ̀ríkù malik yẹn ni al-mahfuz al-zuhri èyí làkọ́kọ́ tẹ́ kọ́kọ́ sí kìí sọ̀rọ̀ pé àkọ́dùkù rẹ̀ wá pọ̀ túrùkùnmù túrùkù kan ẹjá ọkọ̀ wò pé lọ́dọ̀ ẹni yìí ó ti kú ṣé kí ní ti tánà nù ọ̀kọ̀ọ̀kọ̀ so so now ó pẹ́ sọ̀rí fún Malik lọ́dọ̀ zuri ó ní al-mahfuz ẹ ṣe kí a ọ̀tún náà ẹlò yẹn náà ẹlò yẹn náà ní pẹ́sẹ̀ ní mọ́mọ́dún náà ìfẹ́ so náà dára ọ̀pọ̀ sí ẹ ṣe jámù òtúrùk tẹ́bá ṣe tán ẹ wò pé ìwò ní àtọ̀rík al-mahfuz kìí pé ah, àdísí wa pọ̀ gan o àwòrán náà wá gbá wa o kìí náà wá gbá wa ń wò ọkọ̀ yọ àwọn gbàgbà ìdí òsì mẹ́rin o lè tó péèjì mẹ́wàá báyìí tó ti gbogbo ẹ̀ báyìí kàn máa yọ tọ̀ náà tẹ́bá kẹfì alẹ́ ń báyìí àti ó rò pé a ah, ah, lè fi Málíkì wéré ni fọ́rọ̀ àbí àmọ́ kẹ́ẹ̀ṣì ní màkí ọ̀rọ̀ ilé tírìmìsì náà bẹ̀ kàn yẹn jẹ́ ẹ padà sáàdìsì alákọ̀ọ́kọ́ tá ń ka ìrọ̀ tírìmìsì ẹgbọ́ ti tírìmìsì wí lẹ́gbà tó má dìsì wá tó lùkọ̀ nípa kó rẹ̀ rọ tírìmìsì sọ wípé ẹyíkẹ́ nǹkan fún kíléyà káwa kẹlẹ́ kejì tírìmìsì sọ pé hadha hadithun qarib hadha hadithun tí mọ́ tírìmìsì bá tí ó fi kankan mí fún ada hadithun da'if lómi tẹ́gbọ́ títí ní ti bá fi lọ gọ̀rífù nìkan pẹ̀lú hadith tí ó fi kankan mí fún kẹgbẹ́ ásànú gọ̀rífù nìkan ada hadithun da'if al-Iraqi ń bẹ̀ bẹ́ẹ̀ ló jẹ́rí tẹ́gbọ́ títí ní ti mọ̀ sọ́wọ́ ada hadithun da'if nìkan kọ́lá ọba tó ti kún gan ó tún ní ìṣùgbọ́ tó bá tẹ̀lé kó kàdá kọ̀wé ẹgbẹ́ ìgbàlódé ìgbàlódé lómìnì lánà àríwú min àdífi àbí sálámà ta àná àbí òrà nàbí sàtìlà ní àdàlù wọ́jì kẹ́ni kọ́ wa gbà ní ti wá mi tọ̀rí kàbí sálámà yóò lo zùrí yóò lọ bí sálámà àbí òrà ọ̀nà kátà àwọn ọmọ náà ni ọ̀nà àsọ ìrẹ́ ní ọgbà wa pẹ̀lú wa tírù ti fi wá sọ ìtò wá sọ yìí fún yín lẹ́yìn àdífi yìí tó ń jẹ́ two thousand three hundred Eh, ẹ̀wá kàdí tó mi zina that is two thousand three hundred eighteen ẹ̀wá kàdí tó tẹ̀lé حدثنا قتيبة بن سعيد أه. قال حدثنا مالك بن أنس عن الزهري عن علي بن حسين قال سيدي طريق مالك رواية مالك جبال dàtí tọ̀ríkù yìí gangan ló kọ̀ rẹ̀ sí lọ́dọ̀ zùúrí. èdọ́dọ̀ zùúrí tọ̀ríkù málékì ni bọ̀ kí ni tí nìsí kọ́kọ́ ṣe tí nìsí kọ́kọ́ mú ìyẹn wá ó wá fẹ́ fi léyìí sàlàyé tọ̀kẹ́ ìwá ní padà àdísì kan tí nìsí kan mú wá gan ó gbà fún kíkùn ó fẹ́ fi léyìí fi gbá lákọ̀ọ́kọ́ ìdànù ní pé tó bá ti mọ bá ti ń ṣe ó ẹ̀sẹ̀ fẹ́ kó mú mọ́lì kó sì mọ kúrà pé ńgbà tí mọ́lì ti má gbà nítorí wa mọ́sàlá tí kúrà gbà wá mọ̀súlá dọ̀ ìpù lómi tọ̀ jébì tí wọ́n yóò wá tún kàlàyé ó ní akọ́sọ́sọ́lá inna min husni islam al-mar tarku ma la yani imam muslim ti wani wa hakadha rawa ghayru wahidin min ashabi zuhri an zuhri kese ni ka kese méjì nínú àwọn tajo ma ke uzuri ba se gba wa ni hakadha rawa ghayru wahidin min ashabi zuhri an zuhri to ko nto ibu lẹ́yìn tí Malik gbà sán bẹ́ẹ̀ náà làwọn tọ́fẹ̀ kan mọ́ zùrí ṣe bá wá náwà àdíṣẹ́ Malik mọ́rùsàlẹ̀ wà á dá ìndà náà àtọ́hù min àdíṣẹ́ Abi Salama tàbí àbẹ̀rẹ̀ àdíṣẹ́ lè ọwọ́ àtọ́hù ju tọ̀rí ìkù ìdímọ̀ ọkọ̀ mú wá fún yín lọ ẹmọ gbọ́wọ́ wà Aliyu bọ́nà Hussein lam yudrik lamuyundri aliyabuna abi tọ́lì kí ni túmọ̀ ẹ̀ ẹwẹ̀ ìsinádù padà náà ẹwẹ̀ ìsinádù padà ní tí wọ́n tún ìdí wíjù bá lọ ẹwẹ̀ ìsinádù padà mo wá fẹ́ sẹ́gbàtí ìsinádù padà ń kẹ́ wá bá ń sọ implication sí tírìmìsì wíjù ọ̀yá ọ̀yá ó yẹ ẹwọ ìsinádù dẹ́ ah, kẹ́ẹ̀sì wo kí ni ọ̀rọ̀ pé wà ní ìbùnà òsè ìlàmúdí gàdí ẹ̀bùnà àbìtánì padà ibo ni ìsinádù ti dúó kó tó kà nẹ́bí níbi àdíjẹ́ ìka alíbùnà tí sílẹ̀ ìdíbà sọ fún pé lábúrídì àlíyà fún àbí tọ́lì sálì fún àbí tọ́lì wà ní sinadu ìtumọ̀ ẹ̀ ní pé alífún sẹ́yìn ò bá alífún àbí tọ́lì kò dé kò pé yóò bá alífún ànábì ipe bọ́ọ̀lù alífún sẹ́yìn pé kọ́lá òṣùlù la pé kọ́lá alífún àbí tọ́lì tó jẹ́ jáde kò bá bọ́ọ̀lù ó ti máa sọ kọ́lá òṣùlù la wọ́n ní gbogbo ẹnu sọ̀rọ̀ ṣé sáàmù pé òdo ni kí ni òtí mi sọ pé wà á ní ìfúnnù sẹ́yìn lábúrídì ànábì òdo ni ọ̀rọ̀ yẹn náà a ah, so kí tí ní ìjọpé alẹ́bùn òṣèlú kò bá nàbí ah. tó bá sọ yún ó ń kálukú mọ̀ pé tàbí ní àgbíṣẹ́ ẹ̀wọ̀n bó ṣe rí ẹ̀yìn fún lẹ́zàmù ẹni tó bá jó ní mò tún mọ́ sọ tó wà obvious ẹ́ kí n sọ fún yẹmọ́gbọ́ kí n sọ fún iris báyìí wọ́n sọ fún kí n fún lẹ́zàmù kí n sọ pé kí n sọ ah, wọn ò fẹ́ dàpọ̀ pé wọ́n lẹ́nìkan ó parí second school ẹ̀rọ̀gbọ́n nígbà tó parí second school pé pé bó ṣe ẹmọ́wọ́ pé bó ṣe wà ẹni yìí gan kò bá yàrá àjọ àláyé yàrá àjọ present wà kọ́lọ̀ tó fẹ́ àwọn ẹ̀ka fẹ́ ni kò bá yàrá àjọ àláyé kí ewé ẹni yìí máa wá sọ pé sàdáúná sọ sàdáúná ẹ̀rùn àwọn ìbí lò tí wọ́n pa náà ní sí sí sí sẹ́mọ̀ pé òdó ní kí máa sọ wípé ẹni yìí ò bá sàdáúná láyé kà sàdáúná bù olódò gánmà pé kò bá gánmà kò bá ẹni tó bá fẹ́ parọ́ máa lẹ́bí ò ní parú lọ́tọ́ gánmà báwọn náà so náà pé alìgbò bá jájú ẹ̀ òsẹ́yìn náà ló sọ di tàbí ṣe òun náà wà bá nàbí so tí ní ìṣẹ́kọ̀ọ́ tó ń pè wà á lè fún òsẹ́yìn náà lókè nàbí ó ní nàbí báwo òun lẹ́sì mọ̀ kó dò ńláńlá ní kéèyàn sọ pé ẹmùkéyìn tó bá ti wà ójọ́ ìṣẹ́yìn sọ pé yàn pé tó orí tó fà sáàdì sí máàlìkì fi ní ìṣìn tẹ̀mọ̀ átá ni pé òun kẹ́kẹ́ bá sọ̀rọ̀ kan nílẹ́kùn àdéhùn kẹ́ẹ̀kan sí Allahu Akbar hmm? èyí ń pè lórí ṣe ọ̀nà sáà ti sọ náà ẹwọ́n tí náà mùsùlùmí dé wà Ali ibn Hussein ìdàmù yudrik Ali ibn Abi Talib fàkẹ́fà fàkẹ́fà ní pé sẹ́rí àwọn ará Iraq ọlọ́n kó kẹ́ ọmọ ọmọ ànábì àwọn ará ti invite wọn pa ní Karbala ní Karbala gbogbo àwọn fámìlì ẹ̀ ló kójọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ rẹ̀ wọ́n pa yìí àwọn tí wọ́n pa mẹ́ so wọ́n rò pé ilé eh, yòókù fúnra rẹ̀ ohun tó wá rẹ̀ ń gbà àwọn náà ló wá ní to alibun hussein so ìtumọ̀ pé even bàbá rẹ̀ gan tó bá ká tó wá sọ alibun àbí pálí so òní wọn gbọ́lá òfin láfà so àdéhìí minotis náà ní bára ìsákùn máa láyà ní zero five ṣùgbọ́n tẹ́tùmọ̀ rẹ̀ bí bá ti wá sọ̀hí o tẹ́tùmọ̀ rẹ̀ kò sínú sọ ìtumọ̀ rẹ̀ wà ní tẹ́sìn ìtumọ̀ náà ló sì kàwà bíbọn náà ló kàn ó gbá wọn àwámù òun ní ẹsìrí pẹ́rù náwàwú fìfì sínú àgbá náwàwú yá ẹ̀rí gbàgbé ni náwáwó èlò ìsinádì àárò èlò ìsinádì ló fi gbáyé náà ọ̀lọ́ ìsinádì so àdíìsì yìí ìsinádà kò wà sọ̀hí kọ́nà àwọn aládìsí màkúkú wà sọ̀hí tírínì ìsinádì màkúkú wà sọ̀hí bọ́ ibo ló ti mú wa sẹ́yìn bá tó ti mú wa kọ́ ó mú wa ní àbúwábù zooj àbúwábù kí ni àzooj mo fẹ́ fún yín lásàmẹ́ntì ẹ lọ lè ka mọ̀kọ́dímà jẹ́rùwátàdì ibn abi hatim nígbà tí ń sọ àwọn dárájà hadith àtàwọn olùwà ó sọ rú àwọn èèyàn táwọn lè máa lo hadith wọn fi zúrúdì wal fadail pé ẹ hadith yóò wà sọyìn ṣùgbọ́n kí n débi ká má sọ̀rọ̀ zúrú ìtumọ̀ ẹni pé kódà bí ìsinádà hadith bá sọ yìí ṣé lóòótọ́ ṣé gbogbo hadith ń sọ pé fúnkálukú fẹ́nu rẹ̀ kéyàn sí kí ní àkàfẹ́ kò ti gbé ní kò wà sahih and Ibn Rajab al-Hanbali rahimahullah ó sàlàyé dáadáa Jami'ul Ulum wal Hikam tó bí ṣe ṣọ́rọ̀ Nawawi kò sí náà ìgbẹ̀rẹ̀ lè ṣe ìwà sahih kò sí ìgbẹ̀rẹ̀ lè ṣe kò wà sahih ní isnad àmọ́ kò sọ eh? because n ta fi ní min husni islam min husni islam al-mar ẹgbọ́ òní tẹ́rùkùhù mọ́láyà ní ara tẹ́rùkùhù mọ́láyà ní ìná ni man kana yu'minu billahi wal yawmil akhir falyaqul khayran aw liyasmut ti gbé tẹ́rùkùhù mọ́láyà ní so àwọn náà ìbọ̀dẹ̀ ìṣẹ́dún sáà náà ẹ́ okùn àdìsò ẹ̀kí nínú àdìsò tó okùn àdìsò ní ìlú àsọ̀rí kọ̀ wá sọ̀rí nìkan bọ̀ kí ló bà ṣáà Albani rahimahullah àwọn ò gbà pé a lè lo àdìsò dọ̀rí fi sọ̀tọ̀ ẹ̀ àwọn tí wá gbà wọn àfà ń lo àdìsò àwọn wá sọ pé tó bàtán bá fi ń lò nǹkan ó wá sọ̀hí náà ni wọ́n wá fẹ́ fi tákóyà lọ́pọ̀ gbogbo túrú pẹ̀jọ́ ṣùgbọ́n tọ̀rí ìkù tó fẹ̀ kan wúlò ń bẹ́ẹ̀ náà ni tọ̀rí kárí bímọ ọ̀sẹ̀ tó lè jẹ mọ́sálù òun náà tọ̀rí pé máa ó ẹ̀ lè fa àwọn yòókù ṣe fẹ́ bóyá ìbí kásáwò làwọn yòókù. ẹmọ bó ṣe rí kí n sàbẹ̀sì mo ti wá láti sí mọ́sálù àmọ́ láké yòókọ̀ wí àdíìsù àbí Hùrẹ́rà ẹmọ bèbí ìdákọ́ máa ń yẹn ta ló bá ìṣàbẹ̀sì àwọn kúrà ní kúrà lọ́dọ̀ dání lọ́dọ̀ zùrí tó kúrà bá lọ́dọ̀ zùrí Málíkì bá lọ́dọ̀ zùrí mọ́sálà kúrà bá lọ́dọ̀ zùrí nísìn mọ̀túlá àwọn àtúnwá fi jẹ́ kọ́tọ̀ wù rìwáyà kúrọ̀ kìí ṣe ṣáìdù kìí ṣe mọ́kùn ní àdínkù alifun ọ̀sẹ̀ sọ̀rí ẹgbọ́n tí tírì sí tẹ̀sọ lẹ́yìn ìgbà tó mú wá tán ó mélé ó ní wàhálà alhadisu àtọ́hù min àdíhì abi salamata anabi hore ó ní wàhálà rọwà lẹ́gbà tó ní wàhálà rọwà min ashabi zuri ani zuhuri náà kí là ń pè àdíhì tá kí là ń a ní márọ̀wáhù pẹ́kọ́ mọ̀kọ́lífán lè máa wà ọfà kùmínù tọ̀kúrò agbàdìsì wá ó gbà wá mọ̀súlá málìkì gbà wá tó kí ti to wallah Allah ku fala goyi subhanallahi wa bihamdihi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik